أكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فاردده إلينا إعيد حاجاتنا إليه ولا تهصيناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة حفظ المرسلين وسرعة علام الملائكة المقربين وقل رب زدني علما وفاما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بربك ذكرهم عسى تنفع الذكرى فكم نعمي أجدا وكم منني أجرا وأعظمها دين النبي محمد صلى الله عليه هو النعمة العظمى هو المنة الكبرى هو النعمة العظمى هو المنة الكبرى وأشهد أن الله لا رب غيره توحد في دنيا توحد في الأخرى توحد في دنيا تواحد في الأخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين أدعوك فلون الحمد لله adúgbò fún ọlọ́run. alhamdulilah. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. ọba tí ó tún fi àánú rẹ̀ ṣẹ́wà kù lórí ẹ̀sìn lórí dáadáa ọba ìlàdúgbò fún kò jẹ́ ají yìí ká jíra dáradá ẹni kò sì jẹ́ ají yìí ká jí síbi tí a fẹ́ tó gbogbo àwọn tí wọ́n jí làárọ̀ yìí ní mùsùlùmí mùsùlùmí tó yẹ pé orí tí wọ́n jí lé ọ̀tẹ̀ wọn lọ́rùn ọdún bá ní sọ́ọ̀dì fúyẹ́ fún wọn. àmín. bọ́lá àánú wọ lọ́n wọ́lá púpọ̀ ní gbogbo ẹ̀. àmín. àwọn tá a jí re agbára wa kọ́ ó wù ọ bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin tí kò wá rí bẹ́ẹ̀ fún ọlọ́mùbá ní sẹ́wọ́ bẹ́ẹ̀ bani dáwọ́ bẹ́ẹ̀ dùn ó. amina. wọlé àtúbí ọlọ́run. amin. la hawla wala quwata. illa billah. ní àná. wọ́n kà fún wa yí pé ọlọ́run bá lè kí ọlá sọ yí pé àwọn èèyàn kan sẹ̀wọ̀n òun wá mú yàwá bá wọn ní kí wọ́n lè bá sẹ́rí kí wọ́n lè dẹni ọlọ́run kan lè rọ̀ kọ́kàn wọn lè rọ̀ ọlọ́run wá jẹ́ agbọ́ yí pé tó ń ti bẹ́ẹ̀ ọkàn wọn tó ń lè sí ni ló ń bá fẹ́ kàn wá sí gbogbo lẹ́kúnlẹ̀ fún wọn ní a bá ń mùmú ní a bá ń rárá ní a jẹ́ múmu rárá ni wọn bá kúkú wá gbọ́n kankan mọ́ ọlọ́run ló wá mú wọn ní òjijì èyí ni pé ìṣesí ọlọ́nu abẹ́nubalẹ̀ ìjọba mọ̀síwálẹ̀ ń tó mú. àmín. mọ̀mú wa lójijì mọ̀mú wa tipátipá. àmín. àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti tipátipá ọlọ́run sá mọ̀mú wa fún kankan. àmín. wọ́n lé àánú ọlọ́run. àmín. Ah, ní abẹ́ àyà yìí tí à ń tu lọ lánàá tọjọ́ fi lọ àwọn àǹfààní tuntun wà ń bẹ ní isbaatu kọ́síwátìlì kọ́lì báadà líìnìhì àyà ìfirin lẹ̀ wípé ọkàn a máa le lẹ́yìn tó ti rọ̀ ọkàn tó ti rọ̀ tẹ́lẹ̀ títí ń lọ wáàsí títí ń gbọ́rọ̀ ọlọ́run nítorí bá bẹ̀ tí ń lò ó tí kírun déédéé àwẹ̀ ló dé yìí ń gbà iṣẹ́ olóore ń bá wọn ṣe gbogbo iṣẹ́ bí ní jìnnà sí ló bá tún dìpọ́ kàn bẹ́ẹ̀ tún lé padà àyà yìí fi rinlẹ̀ yìí pé ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torípọ́lọ́ ní súnmà ọlọ́lógbó lòun súnmà yẹn ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè tẹ́lẹ̀ súnmọ yẹn jẹ́ àmà yìí pé ó ṣẹ̀ṣẹ̀ lé ní súnmọ kọsáàtì kulubuhum min ba'di dhalik ìyọ̀n bẹ́ẹ̀ nù suratul Baqara àyà seventy four súnmọ kọsáàtì kulubuhum min ba'di dhalik. àsìpéǹgbà náà àwọn afáàní fakọ́sọ́tìlẹ̀ kọ́líbi tádọ́s lílé ọkàn yìí máa ń hapò ní máa ń ṣẹlẹ̀ ní yóò ti wà ńgbà kan tí ò rí bẹ́ẹ̀ yóò àtún di tó ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ wàlíìnù lè kọ́líbù yáàdọ̀s kọ́kàn náà ó dẹ̀rọ̀ òun náà máa ń ṣẹlẹ̀ ọkà àti máa le tí ó ti padà rọ̀ bí ta sọ lánàá yìí ẹlòmíì ti lè máa bá jákújákú bọ̀ mo bá sì yà lánàá lọ́wọ́ bá ní àgbọ̀gá níbi iṣẹ́ olóore. àmọ́ èyí ọ̀tẹ́jọ́ o pé wọ́n ti ní bọ́kànbá kọ́kọ́ lé máa ń rọ̀ pé jọ́kàn rẹ̀ kọ́kọ́ lé náà àà ọ̀fẹ́ dán ọlọ́run wò nìyẹn tẹ́yìn bá máa mọ̀ yìí pé òun ọ̀kọ̀ọ̀kọ́ lé lọ́kàn ọkùnrin tó wá tó wá kọ́ lé máa ń rọ̀ ìsìláǹkà nìyẹn o ó lè lè gbé báwọn ó lè lè tán báwọn ó lè lè lónìí kó tún ìkú lọ́la. òun kàn fi dá àwòrán ni tó bá yà òun ó tù bá nìkú ọba dé pípò láyé ẹ̀dá kò nítumọ̀ ọlọ́run tó nínú àlóyé kọ̀ọ̀kan àárẹ̀ kọ̀ọ̀kan péyàn sàárẹ̀ alárẹ̀ lè máa sàárẹ̀ tẹ́ máa rò pé ó fẹ́ kú tí ò ní kú ẹni tí nǹkan kan ò mú ni ó kù. kọlọmọ ti pa wá báyìí ìyẹn ni pé fàkìláhùmá fàkìláhùmá àdàfáàní fàkìláhùmá àdàfáà méjèèjì ní ìṣẹ̀lẹ̀ méjèèjì ní máa ń ṣẹlẹ̀ hadaf ìní kọ́sọ́tìlẹ̀kọ́lì hadas ní línu lẹ́kọ́lì wàlíwájibọ alali ìnsáni anyola ìzọdá ìmàkàlìbàhù dandan ní fọmọnìyàn gbogbo gbà kọ́mọ sọ́ọ̀kan rẹ̀ kọ́mọ sọ yìí pé àlín àmùlá sọ́kàn mi ń rọ̀ àbí ń le máa sọ́ọ̀kan rẹ̀ ṣé ń le àbí ń rọ̀ ṣé ń le yẹn máa ni o amokbet amokbet ilàlá àmùlá amomokules ilàlá àmùlá sọ́kàn rẹ̀ ń lé sọ́nà ọ̀dọ̀ ọlọ́run ń dà nǹkan rú gbogbo àti kàtọ́ ọlọ́run ọkàn lé ń bẹ̀ kéèyàn gbé Quran kò ka Quran kójú máa ró kórun máa kùn kọ́ máa yán káfẹ́ lọ wá sí kójú oró kódà gbẹgbẹ́ ni wàá gun sánmà lọ kásìkò òrun tó àsòrun kó tó dípò kí ó kírun lọ́kọ́lọ́ kí ni pé wọ́n ní wọ́n wá kó kírun tán kẹ́mọ́ nìyẹn kírun tán kó wá dàbí ẹni pé ha ha ọlọ́run ṣeun jàre ha ẹ̀yàn pàtó wọn kírun lẹ́ẹ̀kan tó ah, ti kiri náà nìyẹn ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn tírun mi bá ti dé àyàrá ọmọ ajá ni ẹni ó kí kàtà ti mí gulegule ah, mùsùlùmí òdodo yìí fẹ́ pò mọ́sálásí mọ́ ni ó kí kàtà wà ń gbé gbé ah olóyè ah, ìgbà téèyàn rẹ̀ rù téèyàn sọ lọ́wọ́ rí nìsín kò yí kó lẹ kó lè tó bá wọn ìwọ àti irun ọ̀yẹ kẹ́ ẹ̀ jìnnà síra yín tó bẹ́ yẹ kí ìta o tún ṣe náfìlà mẹ́rin kó o tó kì í ṣe náfìlà ó kì í ta o tún ṣe náfìlà tún jí lóru ṣe náfìlà lásìkò dùá ìyálẹ̀ta ṣe náfìlà nídàájí ṣe náfìlà ìwọ àti irun ẹjọ́ máa wà pọ̀ bí kìí ṣe kẹrẹ sí ọlẹ́mìí sàlùwàlágbẹ́rún dúró kó kírun rákà méjì wọ́lọ́run tó ṣe kẹrẹ yìí ó bá ń bíya rẹ̀ bínú ẹ bá dùn ṣàlùwàlá ṣe náà péré náà wọlọ́n tí inú mi tó dùn mẹ́jọba jẹ mẹ́jọba jẹ kẹ́yìn máa o. bá fọ ní ròdùn nù gbé gbẹ̀rún dúró bí nǹkan mí bá tún ni gbẹ̀rún dúró jẹ́ kí wà á tinú jọba wà pọ̀ kẹ́ pé kàn máa gbọ́ pé ń pèrún káyà rẹ̀ lákàràkà. Ah, ó ń ṣàlàyé láti yàtọ̀ nánu ah, ìsìn ah, wọ́n tún ní ásìrì tuntun ebi kì í na ká ásìrì tán ní ìsìn yìí ẹ sáàjà lọ kí ngbà náà kájẹ̀ kíkọ́ kàwọn kákọ́ lé papọ̀ járe lẹ́kìlódé sẹ̀ríà islam ní téèyàn bá fẹ́ jẹun tẹ́bí bá ń pa ọ́ oúnjẹ dẹ̀ ti wà ńlẹ̀ irun dẹ̀ tó wọ́n ní ọ jẹun náà tó kírun mọ́sọ̀rún mọ́sọ̀rún di wàhálà tó máa kí balabalabala bí sáàjì ń kí sákọ́kà mi máa kí sẹ́ni ìṣẹ́kọ́kà mi á balẹ̀ ǹǹ mùsùlùmí gidi ṣe báyẹn jẹun tán wà farabalẹ̀ kírun dáadáa ni kékeré kọ́ kírun balabala ẹ gbégbégbé Allahu Akbar Allahu salamu alaikum salamu alaikum kátó kírun tán ìfòkìta wọ́n ní wàdí kankan ayé wọ́n ní ẹ̀mí mùsùlùmí ọmọ dàbí ẹyẹ tá a fi inú kéjì mọ́sálásí ẹ̀mí mùsùlùmí mọ́sálásí yọ dàbí ẹyẹ tá a fi inú kéjì ẹyẹ tá a fi inú kéjì kò sí tẹ́ ẹ lé gbé kalẹ̀ fún oúnjẹ ń bẹ̀ bí ó sì jáde náà máa wá ojoojúmọ́ tẹ́bẹ̀ ilé sílẹ̀ kó kéjì ilé ọlọ nìyẹn ẹ fún lómi o ẹ fún lóúnjẹ o gbogbo ẹlẹ́ fún o wọ́n sáré kankan gbà bí gbogbo mùsùlùmí ti rá dà nìyẹn kárí tẹ́ bá ń lọ láàrin ìgboro ní ọwọ́ àṣálẹ́ ẹ̀yìn mọ́ngíríbì ẹ máa rán bàbá kan níwájú mọ́láṣí wọ́n máa tàkùrọ̀sọ ń bẹ̀ wọn ò lè jókòó mọ́láṣí nìyẹn tó yẹ kó tẹ́ bá jókòó mọ́láṣí tí wọ́n bá ń ṣe àdíkìrì wọ́n sùn máa kọ pé ń kírun fún wọn náà ni wọ́n àdó wájú mọ́láṣí wọ́n àdárọ̀ ọ̀rọ̀ ajímọ̀bí kọ̀sánwó oṣù mẹ́ta kọ̀sánwó oṣù méjì ajímọ̀bí dáa ajimabi dáa ju fasola lọ fasola lọ dáa ju ajimabi lọ Ajímọ̀bí ọ̀dà tó tó gùn tó arẹ́gbẹ́ ni ọ̀gá wọn kí lọ́ọ́ kẹ̀yìn mọ́sálásí pẹ̀lú èèyàn ẹlẹ́ ẹ̀dágbé yín nígbẹ̀ ńlẹ̀ lọ kírun ṣe é sọ fún ara nígbẹ̀ ńlọ sòsì ní mọ́sálásí ni ibi ìhùn lẹ́lẹ́ ńlọ kí kẹ́ẹ̀tì jókòó má kẹ́ máa gbẹ̀sán rárá o wọn ò fẹ́ dúnbẹ̀ ni ń bẹ́ẹ̀ rásámúṣe dà lọ́pọ̀lọpọ̀ àyè sọgbálẹ̀ mọ̀jáma taa ni Allahu Akbar ìbò lẹ̀ ń lọ àyìnà tẹ̀sí àbò tẹ́ ẹ bá kírun tán ìbò lẹ̀ tó ń lọ kí ni ń lè yín ìbọ́dọ̀ ọlọ́ọ̀ba yìí ló yẹ sinmi kà kẹ́ ẹ sí abà èmi àsakọ̀ èrò jẹ́ ń yẹ̀yàn jẹ́ ń pè yàn. àsakọ̀. bímà bímà mú náà sì tó ló ń fẹ́ fi aya tó gùn kírun ẹjọ́ wọn máa rò. wọ́n sọ lẹ́nu ni ìmáàmù ẹjọ́ o ah, ẹ̀yìn kìíní kan o. àwọn ah, Saudi o. àwọn Saudi ọmọ ẹgbọ́n kan. apẹ́kùn sọ́ọ̀bù. ẹ̀sìn fẹ́ dàbí ara Saudi. sọ́ọ̀gbọ́. ẹ̀sìn ní amúná yín lọ wọn ah. èèmú lọ. ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀fẹ́ dàbí ara Saudi. ok ẹ̀fẹ́ dàbí ara Saudi. abájọ. nǹkan rẹ̀ ogun wọn. ẹ̀rí. èèyàn máa ń wọ ẹ̀mí ẹni o ṣe ń le àbí ń rọ̀ ṣe ń ṣàfọ̀mọ́ sọ́lọ́hún àbí òṣè àlẹ́ àmàlù àdọ́hìrà kúlù ìnsáni yẹ̀sítẹ̀tìwù àyàtì àbíhá àlà àṣàní wájìí wọ́n ní gbogbo iṣẹ́ tí a bá máa ṣe é síta gbogbo iṣẹ́ ìta bíi ká kírun bíi ká ṣe wáàsí báyìí bíi ká lọ wáàsí báyìí bíi ká ro ẹbí pọ̀ tó jẹ mọ́ṣẹ́ ìta wọ́n ní gbogbo èèyàn ló ní kápá kó ṣe dáadáa ẹ̀jẹ̀ ni mi ò wẹ́ kírun lójú yín ẹsẹ̀ bí màlẹ́kà ni tí ó lọ gbárí lórí irun yóò di ọmọ rí tí ó di ọmọ yàtí tí ó máa kakura yín lọ irọ́ sì ni o òǹkan náà náà no òǹkan kan náà náà no o ẹ̀jẹ̀ ó dé kọ́rọ̀ o ẹ̀jẹ̀ ó dé kọ́rọ̀ o. òun ní jẹ́ ti bàbá jẹ̀bú. òun ní bàbá jẹ̀bú o òun bá wọn sánà bí wọ́n ṣe rí lẹ́kọ́ o gbogbo ẹ o. Eh ẹ̀ sì lè mà lójú ibi iṣẹ́ olóore kankan ní òmùra ń bẹ̀. atalimuna atalimunafik munafiki ọ̀nà máa ń ṣiṣẹ́ àṣeyàn yomkinu anyati abisolati ala asani waji munafiki náà máa kírun dáadáa munafiki tó jẹ́ pé àwọn yẹn bẹ̀sìn jẹ́ ju ọ ju káfíìrì gan lọ yóò kírun dáadáa yomkinu anyati sadak kódà munafiki a máa ti sàrà lakin a'malul qulub hiya wallahi sa'aba àmọ́ sí ọkàn a bàbá ní òun fọlọ́n ọ̀nà fọlọ́n búra wọn ló lè he kí ọkàn èèyàn kó dáa nínú lọ́hùn bàbá ní má dùn arọ́bí ọlọ́mọdékẹ́ wọn. àmín. mo wà níwájú wọn ní ọdún kan nínú àwẹ̀ báyìí náà ni wọ́n ń àyà kúránì lọ wọ́n á sọ̀rọ̀ kan a mo dọ̀rọ̀ náà mú wọn ló dáa kéèyàn kírun jákujáku lójú àwọn èèyàn tọ́wádé kọ̀rọ̀ kọ́ wa kí dáadáa ju kí dáadáa ńkọ́ ju kí dáadáa lójú àwọn èèyàn kọ́ wa kí jákujáku ńkọ̀rọ̀ lọ wọn ò ní á kírun jákujáku o ṣùgbọ́n tí a fi sọ débẹ̀ ní pé èyí tó kí lójú àwọn èèyàn yẹn àníyàn pé àwọn èèyàn ń bẹ ń bẹ ló fi kí báwọn àwọn tí ó san lẹ́sàn náà nù ọlọ́run á san lẹ́sàn kí dáadáa ní kọ̀rọ̀ kí dáadáa lójú àwọn èèyàn kí dáadáa ní kọ̀rọ̀ kí dáadáa lójú àwọn èèyàn gbogbo òṣèṣì rẹ̀ máa ṣe máa ṣe tó bá fẹ́ ṣe dáadáa nítorí ọlọ́run rí bàbá wa ní arẹ arẹ kọlìbàkà mẹrin kele màás ata tatahararọ arẹ kọlìbàkà mẹrin kele màás ata tata ararọ baba ni mú ọkàn rẹ kó lóko ẹrú ẹ̀ṣẹ̀ mọkàn rẹ kó ní oko oko ẹrú ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tí bá ń dáràn tí bá ń dẹ́ṣẹ̀ ọkàn rẹ ń bẹ lóko ẹrú ẹ mọ àwọn tọkàn bá ń bẹ lóko ẹrú tọkàn ẹ̀dá bá ń bẹ lóko ẹrú aláǹtakùn yóò máa dẹ́rùbà àáyán á adìẹ yóò dẹ́rùbà aláǹgbá yóò dẹrù gbogbo tó pé ọkàn ti ń bẹ lóko ẹrú pẹ̀lú ẹsẹ̀ ti ń dẹ́sẹ̀ ọkàn ò lè mọ́ kò lè ní kò lè kò lè ní ò lè mọ́ kí ọkàn lè dánú rò kí ìmọ̀ràn gidi ọmọ wá sórí ọkàn bí rìn báyìí rìn báyìí rìn báyìí kọ́ ẹ pé ntí bá ń rò lọ́kàn kéèyàn máa ru nǹkan lọ́kàn kó sì máa sẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ọkàn rẹ ń bẹ lọ́mọlúwàbí ni ẹsẹ̀ ò dé mọ́lẹ̀ iṣẹ́ ẹ̀ta tí ò wúlò lọ títí là múra sí jù à múra ṣiṣẹ́ kọ̀rọ̀ ẹ jẹ́ kí kọ̀rọ̀ wa ó dáa tí kọ̀rọ̀ bá dáa òde ó ní ìtúsílẹ̀. nǹkan kékeré ò ní máa dá wa lọ́nà. ọmọnìyàn ń sùn orun orun kálákálá ni ọmọnìyàn mi ń sùn kó tó bẹ̀gbẹ̀ nílẹ̀ ní lálàkálà ẹ̀ṣẹ̀ ló fà ẹ̀ṣẹ̀ ìsọkúsọ ẹ̀ṣẹ̀ ìwòkúwò ẹ̀ṣẹ̀ ìjẹkújẹ ẹ̀ṣẹ̀ ìṣekúṣe. ìwọ mọ́wọ́ pò ń bi àwọn ẹ̀ṣẹ̀ yìí kọ́ wá rí bí ọkàn ṣe máa wà lálàáfíà bọ́kàn ṣe máa wà ní ìjọmọlúàbí ó ronú ẹni tó jìnnà yìí pé mo sì fẹ́ rí ẹni yìí o mo sì fẹ́ rí ẹni yìí o kọ̀ǹdísàn rẹ ò sì gbà kọ́ wa lọ pẹ̀lú ògo ọlọ́run bó ṣe ròyìn ọlọ́run ti mà yóò dẹ̀ máa lọ fi iṣẹ́ lọ́dọ̀ ń tọ̀ inú kó pè ọ́ inú kó gbéra kó máa wá ọ̀bọ̀. tó bá dá sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò lọ gerege wípé ọkàn rẹ kò sí lóko ẹrú ẹ̀ṣẹ̀ ẹni ọkàn rẹ bá ń bẹ lóko ẹrú ẹ̀ṣẹ̀ tó yẹ pé gbogbo gbà ìròkúrò lọ́kàn ẹ̀ máa ń rò ìrokúrò kí tọmọ nìyẹn kejì ó bàjẹ́ ìrokúrò kọ́ dẹ́sẹ̀ ìrokúrò kó ṣe sìnà ìrokúrò kọ́ jẹjẹkújẹ ìrokúrò kó gbólú olówó ìrokúrò kọ́ parọ́ gbogbo rọ́ọ̀bù lọ́kàn máa kọ́ pé pabáyì pabáyì pabáyì òun dẹ́sẹ̀ ni jìnnà sẹ́sẹ̀ sọ̀ràfẹ́sẹ̀ kó lè ní kó lè ní ìtúsílẹ̀ ẹ̀yin ọmọ yìí gbé ọkàn ní sáni ẹ̀dá ìyẹn dáwọ́lé gan lọ gẹ́gẹ́ ọkàn rẹ̀ clear ni mbẹ́yìn gbọ́n tí anabi wa sọ sàsálàm anabi ní ń bẹ lára bọ́dí àrọ́mọnìyàn mọ̀rìgátàn bá a ṣe ẹran kan ń sọ́la àti sọlaha jasadu kulluhu wa in fasadati fasada jasadu kulluhu hala wáyà kalẹ̀ anabi ní gbogbo ẹ baasi kan bẹ lára tó nìkan bá ti da ekiri kan náà pè baasi gbogbo ara da nìyẹn kò sì da báyìí gbogbo ara bàjẹ́ nìyẹn ó ní kí là ń pèrè òun ọkàn ní baba tọkàn rẹ sí ẹ̀gbọ́n tọkàn rẹ sí afa ìjà tọkàn wá sí ọmọ akẹ́kọ̀ọ́ ìjà tọkàn wá sí ẹ̀yin obìnrin ẹ tọkàn yín sí ẹ̀yin ẹ lọ gbógun tiẹ̀ mi yín látòní bá ti ń gbé ní tí ọ̀dà wá ẹ̀ máa kọ fún un ẹ máa kọ̀ fún pé rárá mi ní ṣe tí ò dáa ẹnìkan ń bú ọ kò bú mi òbí ṣe ń rìn lọ ìwọ ní ìsakọ́sí lọ kò sakọ́sí mi olùsọ tó dẹnu olùsí ni ọ ó ṣe pọ̀ pé mi ní ìsakọ́sí ọ̀kan náà àwọn àlùfáà wọ́n láwọn ò níṣòro níbi kankan gara àwọn lọ wọ́n níbo ló jẹ́ bàbá ọlọ́kà àwọn ni wàhálà àwọn àlùlà máa bá jà jojúmọ́ àjọ máa wọ̀ ni ilẹ̀ mọ́ báyìí àwọn ọjọ́ wọ tílé iṣu ni àjọ máa wọ̀ ojoojúmọ́ ni pé àwọn ọlọ́ta kankan ta ọkàn náà ni ẹja náà gbógun tẹ̀mí wa kẹ́mi wa kẹ́mi wa lè dáadáa ẹ̀mí lálàáfíà báyìí iṣẹ́ lálàáfíà nù ìwẹ̀ lálàáfíà nù ìyìn tó ń rò sí yàn ẹ̀yin ẹ̀ máa ṣàkíyèsí ẹ̀ ẹ̀ máa pọ̀ ní rògbòrò sí ẹ̀ dá déédéé tó ń rò sí yàn ni ó máa sí ẹ̀ ẹ̀ máa kíyèsí ìwọ bẹ̀rẹ̀ lónìí máa rú dáadáa wọ́n rú dáadáa sí yàn bẹ́ẹ̀ yín máa yí pé oko tá a mú sọ̀pẹ́ lọ́pẹ́ mú sọ ni. wàmá níyàtò ilá àìdá. wàmá níyàtò ilá àìdá. aláṣọ ìbí ha máa mà aláṣọ ìbí ha máa mà náà wá. ولا بد للمري فيما نوى من الخير أو شر سوف يرى من الخير أو شر سوف يرى ẹgbọ́n kan afániwà máa ní yàtún ilà àìdá kí là ń pè láníyàn àníyàn jẹ́ nǹkan kan ju tí máa lọ tí padà lọ yóò lọ àmọ́ yóò padà. ala sahibiha ma'a ma nawa. bàbá rẹ̀ tó béèrè pé mo ní máa padà sí à mo ní àpadà sí ala sahibiha náà ni orí ẹni tó da orí ẹni tó ránṣẹ́ ní ọ̀padà sí nbola fi ń dà níyàn kí níjà níyàn nbo ni máa lò wà níyàn ayé nbola yé rẹ alẹ́kọ́lẹ̀ bò eh. àníyàn tó bá ọdún ẹni ń padà bọ̀. wàlá àbúdàlíl mari fi máa nà wá mínàlẹ̀ khairi aw sharri sawfa yura. من الخير أو شر سوف يرى ولا بد للمرء kò sí bùyẹ̀ fọmọ ẹ̀dẹ́yàn fìmọ̀nàwá nípa tí bá ń dàda nìyàn kò sí kò sí èbèjì wà á gba chẹ́ǹjì tó o bá ṣe ìnáli káyìrì áwòsàrì sáwòfà yòrọ eore lòún rò ní o sáwòfà yòrọ wọn bọ̀ wà á mọ̀ aráyé ọ mọ̀ sọ̀rọ̀ pé àmọ́ tó ń ro àmọ́ tó ń ro bọ̀tí á padà mọ̀ lára ara rẹ lára aya rẹ lára ọmọ rẹ lára ọkọ rẹ lára asẹ́ rẹ á padà mà pé ah, ọba ọba àlekè ọlọ́wọ́ purọ́ ìwọ ló ń wọléke báyìí ẹ bá ṣe rí bá nìyàn rẹ ṣe rí nù. mo ṣe rí gẹ́lẹ́gẹ́lẹ́ yìí bẹ́ẹ̀ mi ṣe rí yìí níta nìyàn wa ń gbé wá nìyẹn hmm. fọ́tò tá a fà níyàn yà ní bá ṣe rí. Allahu Akbar. ẹ̀yin ẹ wo ẹ mú bọ́ọ̀lù lọ́nìí sí ẹ lẹ́mọ́ gírì ẹ̀yin lẹ́lẹ́ bọ́ọ̀lù ẹ wá lẹ́mọ́ gànà. ọ̀dọ̀ ta ni bọ́ọ̀lù ń bọ̀. <laughs> ọ̀dọ̀ ẹ̀ńtọ́ lẹ́ni. bá ní ọ̀sẹ̀ jẹ́ nìyẹn. ta ni wọ́n pa ń pé wọn ọ̀sẹ̀ ọ́ wọ́n máa ń sèyàn náà láyé náà ni. amúwọ̀ gbogbo tẹ̀mí rẹ gbogbo tẹ̀mí rẹ má máa ti pọ̀ ní rògbòrò jù. ìrokúrò ń ló bí àjẹ́ ìrokúrò ń ló bí oṣó àjẹ́ tí Yorùbá ń sìn yìí tí wọ́n kò sí ti jẹ́ bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ti ń bẹ lórí oníkálukú amẹ́nìkan ti rorò kúrò sí ọmọnìkejì ní ntòrò bá ṣe déédéé kádàrá ń tọ̀hún ni wàhálà bá dé sóńtọ̀ lèmi ẹ̀ bá gbà pé n tó ń rò sí ló lọ́sẹ̀. ọmọ wo ni ń gbé kí èèpé ó kú dànù àmọ́ tí ó ẹ yóò kú dànù nìyí ah. wọ́n sì wọ́n sì àkómọ kan náà wọ́n sì àkókò kó bí ẹn pé wọ́n bẹ́ẹ̀ gbá àrọ̀mọ́ rí. sàn nìkan ni. sàn nìkan ni ah, ah. ó fẹ́ kú wọn lójú ní ìsìn àkọọ́lẹ̀ sí bẹ́ẹ̀ pọ́ mọ́ ó kù tẹ́lẹ̀ lọ́mọ bá kú. inú rẹ̀ bá dùn. inú rẹ̀ bá dùn rẹ̀ máa lọ rẹ̀ mú ọ. tiẹ̀ ta. ẹ pẹ̀lẹ́ ọmọ yìí o ẹ pẹ̀lẹ́ ọmọ yìí ọmọ sí o ẹ mọ̀ pẹ̀lẹ́ ọ náà ní fún kí wọn bá wọn o ẹ pẹ̀lẹ́ o ọwọ́ àpò mẹ́tàn ó yín mú lù hàn pé ń yẹ yìí ọ̀rẹ́ nu a akẹnu ẹkún yà awitanjo ni ọmọwọjọ gẹngẹ akẹnu ẹkún yà ní ìsìn abẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́ tí hmm, ọ ó mú wíwára sí nǹkan ọlọ́run lọ́kàn kádàrá o ẹ̀mí ẹ̀tọ́ gbà yẹn ìní ọ̀sọ́dẹ̀ ntí ọmọ kà lọ́la hmm. ẹ̀mí ẹ̀tọ́ gbà pé ló ń ṣe yẹn ńgbà tí ọlọ́run bá dé yọ máa kà wọn àwọn kan ilẹ̀ tó ń bẹ tó yẹ pé ojúkójú ń bẹ fún wọn tí wọn bá wo nǹkan nǹkan yẹn ó bàjẹ́ ju ẹsẹ̀ yóò bàjẹ́ ni anabi ni sallallahu alayhi wa sallam pé àwọn ojú kan ń bẹ ojú pọ́ǹsì anabi ni o mọ́nì yìí mọ́nì tí ó kó bá o àwọn eléyìí wá tún lọ́kàn bú ọmọ kojú wọn ọ̀dà ó tún á lọ́kàn bú ọwọ́ á lọ fi ọkàn bú lọ fojúkójú wo nǹkan rí ẹnìkan èwo mọ́tò rẹ̀ owó báyìí ọmọjúmọ lójú ọ̀sẹ̀jùmọ́lá ọkọlọ tàkìtì mẹ́ta àtolówó àtọkọ ìwé ń bẹ ọlọ́run àwọn àjẹnù àwọn àjẹ́ nìyẹn kò kọjá báwọn kò kọjá abẹ́ yẹn ẹ̀yìn àwọn wọn ń pè ń bì kan orí igi náà ti ń pè gbogbo èèyàn eré ọmọdé nìyẹn ìwọ̀n dé nìyẹn a sì máa wá máa ń ṣe kankan dáàsà tàbá dé gbangba níbi táwọn obìnrin bá ti pọ̀ bíi bíi bíi bíbi wọ̀límà bíbi súná bíbi ìgbéyàwó lábàá pẹ̀tọ́ gbogbo ẹ̀yin obìnrin ọlọ́run ṣe lónìí àjọ àjọ pàdé ara wa. ojú pé ojú pé rẹ. Hmm. ìyá jẹ́. bọ́tà. nawọ́ pé wọ́n la jẹ́. nawọ́ lẹ́rọ̀. nawọ́. Ah, ah. a ní fi ọ̀sìn kankan lábàárí ti gbogbo ọwọ́ wọn ò ní nawọ́. a ah bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí tí yorùbá dẹ̀ gbàgbé ẹ̀yin obìnrin la jẹ. ọmọ ìyá jẹ ńkọ́. ọ̀dà náà bẹ̀rẹ̀ bá ti jíyà tá a jẹ gẹ̀gàn bá wá mọ́mọ́ rẹ lè jájẹ ọmọ àjẹ náwọ́. àtún retí retí àní rí ọ̀dà mọ́mọ́ rẹ gẹ́gàn ọ̀la jẹ orogún mọ́mọ́ rẹ lọ́la jẹ náwọ́ ah, ah. ìyá ìyá lọ́la jẹ náwọ́ lábà wá wá wá àní rí tabanpe ọ̀sá jẹ yìí ẹ̀ ṣe ọ̀ṣẹ̀ náwọ́ ń ojúkojú àǹtàǹjànú ló wà èèyàn lè gbé àǹjànú sára kọ́ máa fi ṣẹ́kíṣẹ́ o aha èèyàn lè gbé àǹjànú sára kọ́ máa fi ṣiṣẹ́kíṣẹ́ èèyàn lè gbé àǹjànú sára olóńgbò kọ́ máa ránṣẹ́ ẹbú àbí sára ajá kọ́ máa ránṣẹ́ ẹbú àbí sára ẹyẹ èyíkéyìí ẹyẹ wọn ó transfer dínú sára ẹ̀ wọ́n dẹ̀ bá ránṣẹ́ ẹbú àmọ́ pé wọ́n á ń pè ń bì kan àwọn kádàrá ẹ̀dá ẹbọ sísè sọ́lọ̀ nìyẹn àpíkà ò sí ìka wà. àmọ́ bí a ti lọ bí a ń sọ yìí ni wípé jọkàn rẹ ó mọ jọkàn ó dá ayé ọkàn náà ni wàhálà ọ̀tá ọmọnìyàn náà ni ọkàn rẹ̀ tọ́ba ilé bọ́mọ lọ́wọ́ ọ̀bọ́lọ́wọ́ ọ̀tá nìyẹn ọ̀tá àta ń lérí iṣẹ́ ọ àwọn ò lè ṣe nǹkan kan pa tí wọ́n bá ti wà òkè. Okay ọba mọ̀yàn lọ́ta rẹ̀ tó jẹ́ pé ńgbà tí ò sí ń bẹ̀ ó wá fẹ́ hàn lé mọ̀ pátápátá lódodo ní bọ́ sọ̀tà àmọ́ wá fẹ́ hàn lé mọ̀ yányán ńgbà tí ò sí ń bẹ̀ yẹn ìwọ ṣàdúà fúnra rẹ̀ ṣàdúà fún náà ọlọ́run ṣàánú mi o wọ́n bá nǹkan mi jẹ́ o wọ́n jọ̀rọ̀ mi ó dàrú o ọlànà ọlọ́run bá tóbi rẹ o ọ̀wá lágbájá ọmọ lágbájá tí àmọ́ ń ta fi ṣe tíṣà lérìkì ọlọ́mọba ń ta nìyàn rẹ̀ sí o bá ń tọ́kàn rẹ̀ sí o má bà ń kan rẹ̀ jẹ́ o má jọ bábá ikú o ọlọ́mọba ń la o ọ̀hàn lè mọ̀nù. èyí tí wọ́n dà lánìyàn sí òun ní tiẹ̀ tó ń bá irun míì sí wọ tiẹ̀ nìyẹn kí alẹ́ wọ́ pa àmọ́ lé láti síbẹ̀ ah wọ́n máa sọ dáa fọ́tà ọ̀hún ah olùlọ́mọdé èdè òmù. ìgbà tí èdè wa mú ọ tán lọ sọ yẹn ìdíjí eh, mú ọ. ti mú ọ rẹ dì báwọn. ẹ bá àmọ́ mọ́ra yín lójú ń ta ẹ bá àmọ́ àjọ búra yín ń ta wo ṣàdúrà fún kọ̀rọ̀ ó rí i pé ọmọ lọ fẹ́ fẹ́ fẹ́ ni jóró lábúsí ọ kí anílẹ̀ lórí ní ìsìn ẹ̀yìn orí bíi tọ́ta ti ń pe ẹni tí ń bá sọ̀tà kalẹ̀ ti ń bẹ̀ forí jẹun kí màmá àbí bàbá ẹ̀ tù ń lẹ̀ ìwọ ò dẹ́yìn bí kankan ah. ìwọ ń dà níyàn dáadáa sí àníyàn tiẹ̀ lọ́hàn lè mọ̀. fàyìlà kọ́là kọ́ ìlú máa ń dà wá o kọ́sùwàtò lè kọ́lì bí tí a bá rẹ̀ tó bẹ̀rẹ̀ kọ́dà náà nígbà tẹ wá ròyìn ọkàn líle yìí sí olóògùn ni wọ́n lóògùn wà wọ́n lóògùn wà ògùn wà fọ́kàn. bá a ṣe mú líle ọkàn kúrò ni wọ́n fẹ́ máa sọ fún wa yìí alákọ̀ọ́kọ́ ntàfà fi tá a máa fi mú ọkàn tó le tá a máa fi mú líle pò ń bẹ̀ àkọ́kọ́ rẹ̀ káfíà tó kiri kíra àtòlè Kùránì bi tadabburi ká máa ka Kùránì lọ́pọ̀lọpọ̀ bi tadabburi pẹ̀lú ká máa ronú sí tuma Kùránì bí Kùránì kalẹ̀ ká máa ka kẹmọ́ wa máa kà ní ka yọmọ yọmọ yọmọ yọmọ yọmọ ẹ kà kẹ máa gbọ́ tuma yìí <laughs> bí yẹn bàbá máa Kùránì ní ìsìnkọ́ tí ẹ mọ̀ túmọ̀ ẹ̀. tọ́ba wa mọ̀ túmọ̀ kùránì máa ṣe báyìí. tọ́ sàgbọ́ dọ́tí ẹ̀ náà. òkùnkù máa bí tọ́lọ́run ti sọ̀rọ̀ ẹ̀rín. kọ̀mọ́. Hmm. o sì máa ti sọ̀rọ̀ ẹkún. kàlámù kọ̀dí. àbí. àmín. pagbo pagbo pagbo ọ̀rọ̀ tiẹ̀ pọ̀ kan. àmín. wà ti ń kà á lọ pé bismillahirrahmanirrahim. إن فتان لك فتحا مبين وادوب لون أمانتو وين بيو أمانتو صن بيو أمانتو صن Oyi yí wọ ọlọ́run tó sọ ó sì yá wọn kan tó fi yé o tùmọ̀ ìwọ ọlọ́run nǹkan tó sọ ń bí òdodo sáà ní o ah. nítorí wí bí òdodo ní o. ó kàn mọ́ sínú. vanilla náà tó láàyè alálẹ́ká sí bí ọlọ́run àmọ́ tó wí bí nísìnyí o àmọ́ tó wí bẹ́ẹ̀ náà kọmọ àríbò ṣe sọ o. gbogbo tó sì wí ní ọ̀sẹ̀ o. wọ́n náà ti ronú tiẹ̀ náà nìyẹn ńgbà tó gúgún mọ́ gangan. àbí ẹni tí orí náà ti ń fà lọ́pàá ṣé máa tún jápá mọ́nú. Ah. wa an tusira wa an ta tekra ana adal kalam kalamu la aswajal kó dẹ̀ ma kó ma fi ṣe sí hàn pé òun ka ọ̀rọ̀ ba dẹ́dà kó ma fi ṣe sí hàn pé òun ka ọ̀rọ̀ ba dẹ́dà má ma ka kurani kọ́wa kọ́wa kọ́wa kẹtẹ̀ nfẹ̀ sórí àga agbé kurani báyìí ẹ ẹ ma wẹ̀ lómi yìí ó kó ntìlá ya wọn tí nǹkan tó ṣe nǹkan láyé ń pa àbádà wọn kẹ́kọ̀ọ́ ẹ̀ ni ọwọ́ síwáàsì ó sá gbígbà ńlọ́wọ́ ó sá ń kà ó ń kà. àmọ́ ṣe méjì pọ̀ ni. ṣé gómìnà Ọ̀yọ́ ṣe ti wà ń kalẹ̀ kó tún mọ ka pépà ní newspaper. pọ́ǹjì. sọ pọ́sibù ọlọ́pàá ní gómìnà ni o ó sì mẹ́mi tí gómìnà ti ń wojú ẹ̀ lọ́ọ̀kan báyìí. newspaper lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run lóòótọ́ bọ̀tọ́ lọ́n pọ̀ ju kọ́ máa kàwé ẹ̀ bá ń lọ. ńlọfagilé ká máa play Quran lórí mọ́tò ká máa play Quran lórí mọ́tò ọtí ń dáràn síra ẹ lọ́rùn ó sì ń dá sáwọn yẹn lọ́rùn alukurani sọ fún abiyá tí ń ka kurani ká dákẹ́ sí gbogbo ẹni tó wà ń kà láàrin ìjà sí wọn ti dákẹ́ fún ọ. sáwọn ti ń nájà lọ. sáwọn ti ń nájà lọ. sí ń gbọ́ ni. ẹ̀rọ ta o. ńlọfagilé ká máa ṣe chẹ́ẹ̀tì wa ní ẹ̀rín ká máa fi kurani ṣe tuba omugo ni. ọtakò. kurani wàá fi ṣe ringi tó. yaasin. wálé korea daba yóò bá gbé. ọlọ́ni ya ọba kárí gbé. Ah. Ah, ah. so o lè dára mọ́ o lè dárọ̀ mọ́ wọn lẹ́nu báwọn. Hmm. kí lamiru ọmọ yìí ọba wọn. ẹ dàmẹ́rù yẹn eh. so o lè dọ́rọ̀ ọ̀rọ̀ kọ́ da mọ́ àwọn kíní rẹ̀ lẹ́nu báwọn tí wọ́n ní ẹ̀yìn kan fẹ́ pe Muhammadu kan fẹ́ Muhammadu ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ dàkú. ẹ má pè mọ́. ẹ má pè mọ́. ọba àlejò ọlá ẹ wá ń fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ring tone. Ah, ah. ẹ bá ti ń lọ tọ́lẹ́tì ẹjọ́ ń lọ náà ni ìwọ fẹ́ sẹ́ẹ̀tì rẹ ah. ní tọ́lẹ́tì owó tó fẹ́ tó tún gbé ní tọ́lẹ́tì àbá mọ̀jẹ̀ yẹ òdi ọ̀hún àlẹ́ mọ́ ẹ̀yin ẹ̀ sọ̀ lò ẹ̀ sọ̀ kìíní tẹ́ máa ṣe fún wa ẹ̀yin ẹ̀ sọ̀ lò ẹ̀ fi nǹkan míì ẹ fi ṣe ringtone àfa kan jasaka náà kọ ẹ gba gbèsè bàbá mi wọn pè ọ bàbá mi wọn pè ọ ẹyin ọdá báwọn. àwọn ẹbí ti ń pè ọ lọ́wọ́lọ́wọ́. àwọn ẹbí ń pè ọ lọ́wọ́lọ́wọ́ ẹnìkan sáà ní gbé ọ ẹ̀sàmọ̀ náà ni ẹbí náà ní gbé ọ̀hún sígbé máa gbé kọlu ẹbí rẹ̀ hmm. yíyan dájú kọ́ máa fi nǹkan kí nǹkan sórí kọ́ máa fi alukurani sọ sórí nǹkan ibi tó máa kà ń bí kíbi kò dábàá wọn. kíka Quran kọ́ máa ṣèṣe pé ẹni tí ń ka Quran nìyí kò serious kò jókòó dáadáa kò jókòó dáadáa kò jókòó dáadáa wọn lẹni tí ń kírun ń bọ́ lọ́hún sọ̀rọ̀ ẹ má gbẹ̀rún dúró báyìí ń bọ́ balẹ̀ ó ti wà wájú ọlọ́hún ń bọ́ lọ́hún sọ̀rọ̀ ẹ má gbé Quran kalẹ̀ tí ń kà ọlọ́hún ní ń bá sọ̀rọ̀ ọlọ́hún mẹ́sẹ̀jì ọlọ́hún ní ń gbọ̀hún ṣé ọ̀gá ẹni ọjọ́ ga fún yàn tí tí tí tí ò ní kó kan ó lè máa báyàn sọ̀rọ̀ kí èso máa wo bòmí kí sọ kàn mí ẹni àyìn lọ́wọ́ yóò tún máa dá sọ̀rọ̀ ẹ bisimilayi ẹ tẹ sọ ajimabi kọ o. kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o. togun lọ gbọ́ fún ròyìn ròyìn gbèsè ẹ máa wo tí wọ́n bá fi jẹ́ pé wọ́n fi fún náǹkà lé ní pípọ́ lọ fi náà kìsì kékeré kan ní o ah. yóò tilẹ̀ kò mọ rí ni o. yóò sì yóò sì sìn. yóò wá mú nǹkan ti ní o. ọwọ́ nǹkan kọ́ ayé lọ́wọ́ nítorí gbọ́ kókó owó inú ròyìn. Ah. o so possible kéèyàn máa gba abẹ́rẹ́ lọ́wọ́ kò máa receive call. ẹ̀ mo ń bọ̀ mo ń bọ̀ láti ah, gbèrú látẹ̀yìn. àgbàlagbà mi ò lè gba abẹ́rẹ́ àgbàlagbà mi. oògùn òbò. àgbàlagbà mi lọ́kùn àbúmi ẹ bá débi ẹgbẹ́ ń gan abẹ́rẹ́ lọ́sibítù lẹ́ẹ̀ma wo sí ọlọ́run tí wọ́n ti gbé ọkàn ló gbé wọ́n ti ń pè yín yá kó wo fóònù léyìn ẹni nìkan lọ́wọ́. ẹ sábà ń kó dání. ó ṣe kó lọ bẹ̀. ó bá rìsíìfù ẹ̀. ìbá mẹ́lápò rẹ èyí bá rí ń gé bẹ́ẹ̀ ni kò mọ́ gbé ni hmm. tọ́ba ẹ̀ mú yàn lọ́wọ́ kó dé ẹ bá ń gbàdọ̀ wọ́ torí ayé ń já bi ti ń lọ yẹn. Ah, kó tó débẹ̀ lògùn ò ti bò. ní ah. lè gbé kọ́ọ̀lù o lè máa babẹ́rẹ́ kò tún gbé kọ́ọ̀lù ọwọ́ à ń ka alukurani ọba aleke ọ̀dà ń bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ à ń gbé kọ́ọ̀lù. ó fún tìláwà ní àsìkò pàtó ni fati iwakita maxusan ó fún lásìkò pàtó pé mo fẹ́ ka kuran mo fẹ́ mo fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ bá mi sọ̀rọ̀ pàjókò bàbá wa imam Malik. imam malik rahimahullah rahimahullah wọn ní bí ẹ̀yàn bá wa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn wọn á béèrè ọ̀rọ̀ pé ṣé ọ̀rọ̀ lọ́fẹ́ béèrè àbò ní ń ṣe pẹ̀lú àdìsí tí ma ní àdìsí ni ó ní òjòkó bàbá wa lọ́ọ̀rì wẹ ìwẹ̀ jẹ́nàbà wọn ò dáná ìwẹ̀ jẹ́nàbà o láti fi pa àdìsí dé náà ni o wọn à lọ wẹ̀ wọn à lo gbogbo nǹkan olóòórùn sínú ilé gbogbo wọn ajá tán tán tán wọn à túnlẹ̀ ṣe wọn à ní kọ́ wọlé wọn sì máa kàdìsí. sọ́sì jọra wọn báwọn. wọ́n ní ọ̀nà téèyàn ó gbà ka nìyẹn nítorí pé ọ̀rọ̀ ọba adẹ́dà ni láàkàlà màlẹ́bàṣà kìí sọ̀rọ̀ láàkàlà màlẹ́bàṣà kìí sọ̀rọ̀ ọmọ ọba ẹ̀dẹ́ ọ̀rọ̀ ọmọ èèyàn kọ́ ẹni tí ń wá resort tí ń retí resort tí wọ́n ní bébà gbé jáde ọwọ́ àlọ́ra pépà yẹn bí pọ́ǹkì lọ́ra ni o bí sínkì lọ́ra ni o kọsẹ́ tó lè máa sọ̀rọ̀ tí bá ń wá bí rìsọ́ọ̀tì wà tí ọ̀dà tó dòtí lóhùn o kò tí ẹ̀ gbọ́n tí wọ́n sọ. àbẹ̀tí ń wáṣẹ́ hmm. wọn láti gbókò àwọn tí wọ́n ti gbàjẹ́ wọ́n ti gbàjáde o àkà ni wọ́n máa kà bọ̀. Hmm. kẹlámù láàyè àlẹ́kálì kìsàmù wà tó rẹ̀ àdè ọ̀rọ̀ ọba tó dá sẹ́mà tilẹ̀ ilẹ̀ wà ìnà ìsì wà ìnà ìfì tọ́sàm wọ́tẹ̀ntàfẹ́ òbí nígbà tí ọba tí wọ́n lọ́hùn àti wọ́n ọmọnìyàn tó ń kà tó àfin wà ìnà ìsì tó àfin àdàlùkẹ́yàm tó bá pọ̀rọ̀ lọ́hùn lé nígbà náà ní àsánfàní fún ọ. tí fẹ́ mọ títóbi ọlọ́run ti ń bẹ lára Quran pé a ẹni tí o bá mọ̀ ọ yẹ kó máa sunkún ẹni tí o bá mọ̀ ọ yẹ kó wọ́nà bí o sì mọ̀ tẹ́ fẹ́ mọ tóbi Quran níjọ́ tí ìṣòro bá dé ìṣòro kan máa dé irú ìṣòro wo ni ìṣòro tẹ́ pé oníṣòro náà ò lè mọ pàtó ìṣòro tí ń ṣe èèyàn kan jí gbogbo sẹ́mọ̀ kan dàrú èrò kí ló máa wá lórí gbogbo nǹkan ó lè máa èṣù lè máa fọ́tò fún pé ẹni rẹ kan ló ti jáàmù ọkọ̀ ní ìsìn pé ńgbà tó jí inú rẹ ò dùn ara rẹ ò yá ara ní rò fún ọ wọn kéde fún ọ láìpẹ́ ipò ti ọ pàdé wọn láìpẹ́ ní uchage wọ lọ́hùn ọlọ́mọ ah, sànú mi ah, kí ló ṣẹlẹ̀ báyìí èyí sani gẹ́ta rẹ̀ kò ẹni kankan ọ̀rọ̀ tayọ̀ ń tà ń sọ yìí o nọ́ọ̀sì kò á ní mẹ́sẹ̀ tọkọ̀ ó fò pínpín ojú òní wúyà jẹ́ bẹ́ẹ̀ yẹn báyà sàràlà yóò díjà ẹ lọ gbé kuran ẹ sàrò àlàkẹ́ gbé kuran ẹ lè ka súnmù kan tẹ́fì máa rí ìṣòro sọ̀dìrì tí wọ́n tún wọ́n nítorí pé bí ṣe ń ṣe ọ́ yẹn nǹkan fẹ́ ṣẹlẹ̀ ni bí ṣe ń ṣe ọ yẹn nǹkan kan ṣẹlẹ̀ bí kan nìyẹn àmọ́ kéèdò òun kò yẹ tí ì dọ̀rọ̀ ni magnet fi gbé kéè dọ̀rọ̀ ní ọkà tú dànù wọn rán wọn ọkà tó nìyẹn ọba dìde gáù ní ọba máa dọ̀ sí bí ẹni pé ó ra mọ́tò tuntun kwani nìyẹn títóbi ọlọ́run lára ẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ nìkan máa wo sí ní ìsìnká máa wọlé bí ẹnìkan lẹ́jọ́ sí dára kẹ́ẹ̀pì kọ́ máa mú okùn ẹ̀ mọ́ ẹ gbọ́ lé lórí ẹ sàrò àlẹ́ gbọ́ lé lórí ẹ máa ka ya ya ya ya ya kùrìsíyù ẹ kà bìbélò àwùsàtẹ́nì ẹ kà gbogbo àwọn bitọ́lọ̀ ń gbé dákọ̀ yà sí àyè ìdánù kùránì ẹ máa kábẹ̀ ẹ máa kábẹ̀ ẹ máa kábẹ̀ ìsìn ìsìn ní ọ̀sọ̀ pìtì wáyì pé ah oníyà ah, ah, kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n náà kò ń wọlé síbi yín wọ́n ṣe gáwó nìsín. tàbí kí n ti bẹ̀rẹ̀ fariwo ta kọ́ ma pariwo pé ẹ fi ma jo náà ẹ ma fi na jọ ma ẹ jọ wọn jáde jọ wọn jáde n tẹ kàn ká tẹ ẹ tẹ ẹ gbin kankan aa tóbi gbé gbèrè gbé láyà wọn ń so mọ́lé kò tó yẹn kò lọ bá òun ká má nu kùránì dílé àjọ tá a máa fi nǹkan ha ah. ẹlòmíì kùránì rẹ̀ owó ìsìrìtì ní kó ha bẹ̀ àti kíní ana. náà ah, bílì àti atm ah, kùránì kẹrìm kùránì kẹrìm tọ́lọ́ ní ta bá gbé kárí òkè òkè ọ̀fọ̀ dànù níbo ṣe tóbi tó àápọ́lọ́ lé ní àìsè kùránì ní tá a máa ná ẹsẹ̀ sí. Si Kama máa nà sẹ́sí bí kùránì bá wà àbí ká gbé kùránì sílẹ̀ lẹ̀ kama ah. máa lọ ká máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ só lè kọjá lẹ́gbẹ̀ẹ́ ìjọba ń ah. kọmọ takìjì ẹgbẹ́ kùránì pọ̀ ńlẹ̀ ẹgbẹ́ síbi tó ga ẹ má dẹ̀ gbé síbi ìdọ̀tí ẹ má gbé síbi tí gbogbo ọwọ́ ti máa kàn án ẹ gbé sókè téńté ẹ má di nǹkan lé lórí a kì í di ìwúlé kùránì lórí lọ yọ pòǹbì ọ fíbọ̀ pòǹbì kọ́ wà lókè má dẹ̀ fi sọ̀sọ̀ lásán sílé má lórí má kání ẹ mélòó lọ parí Kùránì nìsín inú àwẹ̀ nìsín ó di mélòó tó parí Kùránì mọ dáǹsì nù. wọ́n ìka Kùránì nípa sèyí sìkáfù ìka Kùránì. àmọ́ kà ní àmọ́ kà ní ẹni yanu ẹ máa kà ẹ máa ronú pẹ̀lú ẹ ẹni tí ò yanu ẹ kà ẹ ronú bọ́ọ̀ máa ti ń wí máa ṣe bí ẹni ti ń ronú hmm. la ronú bọ̀rùn bá kọ́kọ́ gan bí ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀rí ni tí wọ́n bu ẹkún bẹ̀ dédé náà ni. àbí sáàmọ́ rẹ̀ ní kàkà mọ́ rẹ̀ ní kàkà sáàmọ́ ọ̀rọ̀ ìmọ̀ irú nìkan ni wọ́n mú àìrẹ́rìn nígbà tó kọ́ mọ̀ pé bọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀rín àmọ́tẹ́ pé bí ẹ̀rín bá ní tọ́lọ́run bá fi ojú káfìrí gbolẹ̀ sàlẹ́hàmdùlá gbé ọ ti tán àwọn káfìrí ti wọ́n sì máa sàmì àbàdì òun ẹni ló fi takò kí ni máa kakò á ní máa sàmì. adáàbò náà ni túmọ̀ àmì. alakọkọ ni yẹ kuran ni yẹ tí ma jẹ kankan ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì káfíńtà tún dékiri kéye sa sa sa sa. sáá sáá sáá kéye máa rántí Ọlọ́run gbá ah, Ọlọ́run tó dá sánmà tó dá lẹẹlẹ láì lópo fún sánmà ilẹ̀ òjìmá lẹ́sẹ̀ a ah, ọlọ́run tóbi o ọlọ́run tóbi o mo ṣe wá ń ronú yẹn máa wá dárúkọ ọlọ́run máa dárúkọ ọlọ́run mọ́ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah bó ṣe ń wí máa ronú ti jẹ́ ọba Allah òun náà ló lè jiyàn òun ló lè pààyàn ó lè sọ̀yàn lólówó ó sọ̀yàn lólòsì ní jiyàn ní ńláyàn máa ronú rẹ̀ máa ronú gbogbo nǹkan máa bó ṣe ń ro yẹn ni ń kọ̀ bá dáa fún ọ ení bó ṣe ń ro yẹn lọ́kàn rẹ̀ ń rọ̀ padà téèyàn bá ń ṣe àdìkàr ẹ̀ẹ́rì tí àwọn ọ̀rọ̀ kan tó ṣàǹfààní máa ń wá sínú dákúrọ́ yẹn náà rántí èèyàn ẹ kàn máa rántí wá ẹ máa rántí wá ẹ máa rántí wá bí wọ́n ṣe rántí dáadáa òun náà ó tún máa rántí tiẹ̀ náà fún dáadáa ń bì kan náà ó ti túrùnù pẹ̀lú ọlọ́run ó ti wa ó online yẹn ó ti wa lórí line yẹn. kásìmọ̀ arántí ọlọ́run ní kí ṣe tó le kò náyàn wàhálà má la wàhálà bọ̀rùn kò ní di ariwo kò ní di ìlú kò ní di ijó kò ní di fífò òkè ma jókòó ẹ jẹ́jẹ́ má arántí ọlọ́run ní kò ní di ọ̀sọ́ ta ò lè máa sọ sínú bó sì ń yí àwọn padà díẹ̀ díẹ̀ díẹ̀ kò sì tó burú mẹ́ eléyìí máa ń jẹ́ kí ọkàn rọ̀ ọlọ́nsọ nù sọ́tò raj aya twenty eight pé alábi dìkìrì láì tẹ́tùmá ìyẹn lọ́lọ́ ọlọ́run nífẹ̀ẹ́ káwọn arántí ọlọ́run ní ọkàn fi máa rọ̀ lọ́kàn fi máa balẹ̀ láyé yẹn fi máa jájà òdì káyọ̀ kan máa já ọ̀jẹ̀ gbèsè ọ̀daràn ẹ̀ máa já pípí kọ́ máa sá lọ àyàrántí ọlọ́run ni wọ́n máa ọlọ́run máa kàńtọ́ bá máa nu ọkọ̀ ọlọ́run ó rí gbogbo yọ lọ ní ìsìn ó ó meji, méjì ẹlẹ́ẹ̀kẹta musọ abatuli akhayar kama báwọn ẹni re kama báwọn sọ̀rọ̀ ẹ kama wà pẹ̀lú àwọn ẹni re àwọn àlùfáà kama lọ wá wọn kama gbọ́rọ̀ lọ́hùn. faina musọ abatuli akhayari tukisibuli insani khairan kathira ìmọ̀ báwọn ẹni àwọn ẹni re ni a máa kórè báyà púpọ̀ yẹn ti bẹ̀rẹ̀ máa ń re wọ́n ní bí ẹni pé ń bẹ́nu àdìsí ànábì sọ́lá yìí pé. sallallahu alayhi wa sallam. ànábì ní anajalisa sọ́ọ̀lẹ̀ anajalisa asọ́ọ̀lẹ̀ kahamili misk imma an yọ̀síyaka ay yọ̀tí katabaruca wa imma an alaka wa imma an rahiyatan tọyibatan anabi ní. sallallahu alayhi wa sallam. ajalisu sọ́ọ̀lẹ̀ olùbájókòó ẹni rí ẹ̀yàn rí kan èyàn wá lọ́ọ́ bá jókòó wọ́n ní ó dàbí ẹni tí ó gbé ó gbé sẹ́ǹtì àlèmísìkì lọ́wọ́ ni ẹni tó ní àlèmísìkì lọ́wọ́ ẹ lọ́ọ́ jókòó tì í máa kú fún bẹ̀ kọ́ wọn sí ọ lásọ kí wọ́n náà máa rùn dáadáa ó sì lè ta fún ọ tó bá pé kò bá fún ọ lọ́fẹ̀ẹ́ ó lè ta fún ẹ kò wá fún ọ lọ́fẹ̀ẹ́ kò sì ta fún ọ ọwọ́ pé òun lo rọ́fíńdà ẹni tó ọlọ́jọ́ kò ti rọ́fíńdà ó sì máa gbọ́ ohun tó dá lọ́dọ̀ rẹ̀ òórùn tó dá ló máa gbọ́ ò ní gbóòórùn bú yẹn pé a kì í bẹ́ni bú rìn má dàsàkàsà mọ́ pé kò sẹ́ni wò lè bá rìn wọ́n lọ́mọ ń tọ́fẹ́ ọmọ bó ìsọ̀rọ̀ ara rẹ̀ irọ́ ni ẹ̀kọ́ sòdodo ìwọ ló purọ́ ntẹ́kọ̀ sọ fún wa ni pé máa ń bẹ́ ní ibú yóò dẹ̀ ní ibú kan yìí sọ fún wa nìyẹn wo yorùbá náà yorùbá ní bá ń bá ajá rìn kí náà ṣe kan yìí yóò ẹ wo bí yorùbá ṣe lọ délé tó kọ́ ti ń jẹ̀gbẹ́ ó jìnnà só jẹ ṣùgbọ́n bá kí ajá ni máa ń bá tọ́wárí bẹ́ẹ̀ faharis alamusọ abatili akiyari ẹsẹ ẹjẹ asojú kòkòrò ká máa bá ẹni rẹ rìn ìyẹn a máa lọ introduce ẹsẹ ni rẹ pé afa mo fẹ́ máa bá yín rìn èmi jọ fẹ́ mo fẹ́ kẹ́ máa kájọ máa rìn yín máa pè yẹn yín náà máa pè mi rèé. nítorí pé gbogbo àwọn ẹ̀dá àìsè màsúm àìsè ntí màá jẹ́ ń sọ níbi ẹ̀sẹ̀ tọba ti bẹ ní ibú ní díẹ̀ díẹ̀ ọ náà ọdẹ ní ibú díẹ̀ díẹ̀ ọdẹ ní ibú ní ọ̀rẹ́ òun àtàǹjẹ ń lò dé wọn máa mutí nítorí wọn mínásì ló wọn mú tó ń ẹ̀yìn ọdà. ẹlẹ́ẹ̀kẹrin tí máa jẹ́ kí ẹ̀mí ọ̀rọ̀ rahmatu sigar ká máa sànú ọmọdé làásìyàmọ̀lẹ̀ àìtàm làásìyàmọ̀ yàtàmà kájà tó sọ pé ọmọ òrukàn ẹ ṣàánú ọmọdé tẹ ẹ bá rí ẹ má fi ìnira kan ọmọdé mọ́ ìmọ̀jẹ́ kẹ́mi ò le ẹ má ń jẹ ọmọdé ń yà ọmọ tí ó sì ọ́ le o tí máa ń ṣàánú fa ina àtú jìbò rí kọtàkọlìbì a máa sọ kọ́kàn ọ̀rọ̀ a máa sọ di dandan. afawa wa jarrib tajid jarrib tajid lọ́dàn wo wà ọmọ rẹ ni o ọmọ ọlọ́mọ ni o wọ́n sànú ọmọ anábì ní òórùn ọmọdé òórùn ọmọ èèyàn anábì ní tó bá ń gbóòórùn ọmọ rẹ òórùn àlìjẹ́nà ló ń gbóhùn ẹ kọ́ ọmọdé mọ́ra ẹgbẹ́ mọ́ra ẹ jẹ́ kí ọmọ yín ó mọ̀ yín ní bàbá aláàánú. ẹ wọn firi lára yín. tí bàbá tọmọ yín bá dàgbà tán kó tún máa tún ọ pé ah ah bàbá mi náà rèé mo dẹ̀ máa gùn bí ẹsìn jò ní tọrọ mọ́ wọn padà wà bẹ́rù yẹn kan yìí Hmm. Eh, ẹ padà nítumọ̀ sí tí yóò máa wòyìn lọ́ọ̀kan lọ́ọ̀kan pé a ah! ò ní a ah! àwọn abu nìyẹn a ah! àwọn ẹ rí i pé àwọn ọmọ èèyàn àwọn tó bá dàgbà àbúrò náà máa ń tì sí yàn lọ́gbọ̀wọ́ búrẹ́dì wa lọ́gbọ̀wọ́ bisikíìtì wa lọ́ba tí wọ́n gbé bàbá wọn ọmọ kékeré ò ní mà pé ṣùgbọ́n bá ti ń dàgbà ọmọ abẹ́rù bàbá díẹ̀díẹ̀ ọ̀ láàánú ọmọdé ọmọ rẹ orí ọmọ gùn bí ẹṣin kó fòmù ọlọ́run ah, ah, ọlọ́run náà ránà ọlọ́run ránà ọlọ́run ntí òjò ránà ọlọ́run. ọ̀nàdà olóhùn ọ̀rá yìí sìmẹ̀sìmẹ̀. sísẹ́mù ni wọ́n fún wa ìtabakilé lo àgbàdun ayé wọ́n ní ànábì ń kírun jọ kọ́ fáwọn sàbẹ̀. sallallahu alayhi wa sallam. a bá forí kalẹ̀ ní ọba gbórí ń bẹ̀ mọ́. yìí ṣe. Ah, wọn ò sì lè gbórí láì jẹ́ gbórí. Mm, káàkiri bá takú sí forí kalẹ̀ ìgbà pẹ́ náà borí ńlẹ̀ anábà borí ńlẹ̀ náà borí ńlẹ̀ borí ńlẹ̀ ní yàrá sùlá láì ayé àdé lórí irun ni ó ní rárá ayé òde o ó ní asan ló gùn lórí òun àfẹ́ òun fẹ́ rọ́ọ̀sì ẹ̀ òun fẹ́ kọ́ sọ̀kalẹ̀ fún rẹ̀ lórí irun tó ní o. sallallahu alayhi wa sallam. ọmọ wọn tiẹ ọmọ rẹ lédè sí rúùmù rẹ. ó ti láǹdì. ìmí ó kù sábẹ́ tébù ní tí bàbá yẹn bá ń bọ̀. Ah. ẹkùn náà kò wá dá báwọn orí mọ́ngò rabọ̀ ọ̀rọ̀ sán rabọ̀ orí sútì rabọ̀ orí bisikíìtì rabọ̀ a máa fọmọdé mọ́ra ni ẹ bá ti lọ lé ẹni re kò sòrò mọ̀ hmm. ọmọ rẹ ọmọ sunkún lé ní bá ń jáde lọ yóò fẹ́ bá jáde yóò bàbá dáadáa nù hmm. ṣùgbọ́n mọ tí bàbá tí ń ro tí ọlọ́run bóde tí wọ́n jáde náà. abẹ́ òye olórun ìyá tó báyìí ti ń gbígbà bàbá yìí ti ń bọ̀ ni wọ́n kàn wàhálà pé ah, ó ti fẹ́ dé. Eh. méje ti lò. wọ́n yà bá bú. ìkẹrin nìyẹn sọlá sọlá sọ yí pé eré àmú máa ń fẹlẹ̀ adé yẹrẹ àmukú máa ń fi sàmá yìí anábì ní ẹ máa kẹ́ ẹ bá ń bẹ ńlẹ̀ kí ẹni tí ń bẹ lókè lè bá náà ẹ̀yin kẹ́ni tí ń bẹ ńlẹ̀ ẹ̀yin ẹ̀sánú ẹni tí ń bẹ ńlẹ̀ bára wọn kéékèèké ẹ̀wà ẹ̀wà múlẹ̀ nsá ẹ má sàrọ̀ fún wa sẹ kí lè ṣe ẹ ṣe lé ní ẹ má ṣe lé yín ẹ má ṣe lé tí ò da o ẹ má ṣe lé ayé lè ṣe o ẹ kárẹ̀ sẹ ẹ ẹ má sùn tì mú ah, ah. àmọ́ àmọ́ àmọ́ tó fẹ́ ọ fún ọ tẹ́lẹ̀ o sì wá ọ̀nà náírà ẹ fẹ́ra sùn tì. ó ń ah ó ní dáàdi yẹn dáa ó dáàdi yẹn fáìn gan o. ọmọ kan sọ fún yẹn níjó ní láìpẹ́ yìí ah olóhùn láìkí bàbá àwọn yàrá rẹ̀ ní sọ fún o mọ̀mọ́ ní ẹ̀ ah olóhùn láìkí wọn gan wọn ní kí ló wá ṣẹlẹ̀ àwọn ní tó ṣẹlẹ̀ ní pé òun fẹ́ ra mọ́tò márùn fún bàbá àwọn. péré aláwọ wọn sì kọ́lé ilé ẹyí tí wọn ló pè mọ sádùn akọ́lé náà tí wọn kọ wọn bẹ wá ní tòun kọ wọn ah. mm, ní olóhùn ọ̀rọ̀ àkànfẹ́ yìí náà. sígbàjá. ìyàwó á ní kí ló dé ah. ó ní tí ẹ̀yin bá fẹ́ fóun lówó bírèkì ẹ̀ kọ́kọ́ lè má jágbe mọ́ yàn. Ah ṣùgbọ́n tó máa lọ bá bàbá àwọn ọwọ́ kan ni wọ́n fọhùn wọn ìbéèrè pé kí lọ́ọ́ fẹ́ fowó ṣe ẹ fún mi ní wọ́n fẹ́ ra pé kò sí fòun náà ẹ yóò kọ́ jágbe náà pé kékeré kékeré kan ẹ padà fóun o torí bẹ́ẹ̀ ilé kan rẹ̀ lọ́wọ́ kan fún mi. Ah. kéré bá ṣe bẹ́ẹ̀ o. ọmọ kékeré lọmọ táwọn yìí o ọmọ kékeré ni o ẹ wò gán bẹ́ẹ̀ yẹn àárọ̀ fọmọdé ni kọ́lọ̀ ní bá àárọ̀ fún wọn náà ìbọ́dọ̀ ń lò ní kí nǹkan rọ̀ fún yàn tèmáàsì kí ìbọ́dọ̀ ní máa rọ̀ wàhálà ẹ̀gbọ́n òdìgí àfikẹ́yìn roko kọ́nà ó tún yí o wọ́n ní akamẹ́rin adanuduro wọ́n lọ́pọ̀ ṣùgbọ́n akamẹ́rin adanuduro ọlọ́run jẹ́ wúlò fún wa. àmín. Ah, ọ̀rọ̀ mi ìta tún ní sáǹfà nínú àyà yẹn ni pé ọlọ́run ní fàlàmà nàṣú mádùkìrú bìí fatana àlẹ́yìn abúábà kulè ṣayé nígbà tí wọ́n gbàgbé ọlọ́run tí wọ́n rán wọn létí rẹ̀ ọlọ́run làwọn aṣíwò lẹ́kúnlẹ̀ fún wọn kátó ra wọn mú lójijì. àwọn afáwa ní bí ọ̀rọ̀ yìí àwa aráǹfààní ń bẹ̀ yìí pé ànyásara ànyásara ní ìsánù òkúbàtà láì aṣọwàjàl ó yẹ kọ́mọnìyàn sọ́ra fún ìbínú ọlọ́run kọ́mọnìyàn sọ́ra fún ìyà ìsámánà láhùn alẹ́ yìí bitaisiri umuri duniya mimma kali wa masrabi wa nika'i wa marikabi wa masikani wa wa wa wa tọlọmba sànù ọmọnìyàn kan pẹ̀lú kósáyé rẹ̀ rọrùn nípa jíjẹ ó ṣe ń rọrùn nípa mímu ó ṣe ń rọrùn ọláyàre ó ṣe ń rọrùn onímọ̀tò ó ṣe ń rọrùn ọkọ́lé falayakitara falayakitara bi hada kọ́mọ nìyẹn má gbàtàjẹ pẹ̀lú eléyìí o má gbàtàjẹ pẹ̀lú ẹ o má fèjì kárin o kọ́mọ jẹ dẹ̀ lọ́n dẹ̀ o lẹ́yìn àwọn kọ́ni yakunu istiraja ó lè jẹ́ pé lọ́n dẹ̀ ọ́ ni o lè jẹ́ lọ́n dẹ̀ ọ́ ni o wo wokòtò wà tó fi ní àwọn nǹkan yìí sẹ́nu ẹ̀ ń lọ déédéé àwẹ̀ rẹ̀ ń lọ déédéé sọ́n lọ wáàsí sọ́n gba Thursday and Monday Monday and Thursday sọ́n gbà sọ́n lọ bíṣẹ́ olóore ọlọ́bẹ̀ ọwá ń lówó orí mọ́fọ̀ wá gbé egun ẹran òun orí mọ́fọ̀ wá gbé egun ẹran àbí kí ni ẹ máa ń ṣe orí mọ́fọ̀ wá gbé egun ní à ń perú orí báwọn ajá ẹran ni máa jẹ wọ́n wá na egun ẹran sí wọ́n sì mú kóńdó sẹ́yìn wọ́n sì na ẹran sájá kí súnmọ́ wọn kí ọwọ́ kóńdó bàrá ìtẹ́ ṣé ẹran tí nà sájà ń sóore ní fájà ọ̀nkọ́lé ọ̀nra mọ́tò ọ̀háyàwó ọ̀dánúgbọ̀n sí tọ́lọ́n kankan ọ̀rọ̀ fún ọ òun ṣe fẹ́fẹ́ fẹ́ kò é sóore ọlọ́run fẹ́ fi ra ọmú ni ọfẹ́ ra ọmọ bíi tẹ́gbẹ́ òní lè ni kọ́ máa kí wọ́tọ̀ wá jẹ́ ni wàlẹ́ àdàkọ́lá bá lù sọ́dà ìdílé yìí táwọn tó ṣáájú lọ fi sọ yìí pé ìzára àìtàlá aṣọwájálà yẹn ní àmú alẹ́ ìnsáni má àtàmàdí ìfìlẹ̀ ìsìyàn tọ́bárọ̀ ọmọnìyàn kan tọ́lọ̀ ń kẹ́ lójú tí ń kẹ́ mú tí sì ń ṣe mọ̀mọ́ rárá nú ẹsẹ̀ òun náà ní mutí òun náà ní ṣe sìnà òun náà ní ṣẹ́wó òun náà ní purọ́ òun náà ní jalè ìsì nkọ́lé ìsì ramọ́tò wọn tó bá rú ẹni bẹ́ẹ̀ fàlàm anadálìkà istidraj lọ́mọ yìí ké ọba yìí dẹ́ni òrè kọ́ yẹn onímọ̀fọ̀ wa gbé egun nìyẹn tó bá di bẹ́ẹ̀ fàlà kẹtàrọ ayọ àlè ìsàr má gba ìtànjẹ o ọlálàáfíà òfìsìn lọ́hùn a ń bọ̀ àgbà nǹkan ẹ̀ padà lọ́láfíà ń lọ bitọ́ lọ́hùn lọ́ọ́ fi kírun lọ́ọ́ wáàsí àfa máa kéèkì ayé máa kéèkì kọ́ lọ́hùn wí ànábì wí máa ní. àwọn ẹni ìṣáájú wọ́n ní fàkọ́rí tubutala bi ni'am kàmá tubutala bi nikam wọ́n máa ń gbàdánwò wá pẹ̀lú dẹ̀kùn bí wọ́n ṣe máa ń fìyà ṣàdánwò náà wọ́n fi dẹ̀kùn ṣàdánwò wàkọ́rí tẹ̀kúnù baliwa bi ni'ami asadumina li baliwa bi nikami kọ́lọ̀ wọn á fi dẹ̀kùn dányàn wò ó burú ju kó fi ìnira dányàn wò lọ ẹni ló fi ìnira dán wò ìpẹ́ padà ẹni wọn fi dẹ̀ kò dáwọ́ òun padà tí wọ́n fi parí pàdé parẹ́ ìnfà ń tora wọn oye owó yà ó ní tó máa ilé ṣèṣìnà méjì two million nìyẹn. ha ìgara dé. tó máa ilé ṣèṣìnà méjì ṣe o o ti mọ two million ní báńkà ni ọ̀dà ó tún sọ ẹ sọ fún pé yóò tún sọ ní kó má àǹfààní ayàtà kàlánà díẹ̀ ń bẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ kàkà àyà mi àyà forty five nínú suratul An'am. بسم الله الرحمن الرحيم فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين تو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فقطع دابر القوم ọlọ́run ní àwọn kan òun kán wọn lẹ́yìn àwọn kan òun mú wọn tán òun mú wọn tán ìtumọ̀ mímú tán ni pé gbogbo ibi tó lè jà sí ńlọ́lọ́n kọ́kọ́ ti mú ná kó tó mú nǹkan. wọ́n ní bíyàn bá fẹ́ mú wọn gbó lọ́hùn ó kó wọn ní kọ́ jóná ó kó ọ̀rẹ́ wọn jàre ní ọkọ̀ọ̀kọ̀ jóná ìyẹn ni pẹ́ẹ́n tó lè ràn lọ́wọ́ lọ́wọ́ kọ̀ọ̀kan mú kọbaligọla mọ̀jà abẹ́ Ni búrì. amiina. ní òfin dá kéèyàn máa bẹ́ ní búrì torí pé sọlọ́n bá fẹ́ mú ìwọ fẹ́ gbà á lẹ̀ ọlọ́run àkọ́kọ́ hàn wọlé mọ̀nà kọ́ bá arúgbó kọ́ gbà á lẹ̀. má bẹ̀ ní búrì jọmọ bá tiẹ̀ lọ wẹ́ni rí máa bá rìn láti sọ ní ìsìn ọ̀rọ̀ yẹn tá a fà sọ yẹn. má bẹ́ ní rírìn ẹni yà máa kó bá yàn ní kó bá dáadáa ẹni bú àti máa kó bá yàn náà ní kó ẹ̀yin náà ìwẹ̀ tí ma bẹ ní ibú rìn njọ parabasigi ma ní ibú lọ́wọ́ tí o sì ń bá rìn tí o ní kọ́ tí o ní kọ́ rẹ rẹ. dábìrù tọ́lọ́hún wí ìyẹn ni pé mo mú ọ láti lè dé parí tọ́lọ́hún bá fẹ́ mú yàn kò ní fi ọ̀nà kankan tí ó jà bọ́ àti ó fi bọ́ kò ní filẹ̀ fún un. àmì ìdìbò lọ yìí bóyá bo gómìnà bóyá sẹ́nìtì sẹ́nìtì bóyá ẹ̀ asọ̀fọ̀ asọ̀fọ̀ ń bẹ sẹ́bìlì àbíkí ń pè é bóyá chairmanship bóyá kìtù ni wọ́n tó ń pera tí ò wọlé tó yẹ pé ìbá wọlé torí ọ̀rẹ́ rẹ̀ ni òjì ọ wọlé tó tó wá wọlé ìbáràn rẹ̀ lọ́wọ́ kò sì ní ìdìrànwọ́ ọlọ́run ọlọ́run àjẹ́ ọ wọlé kò dẹ̀ sílẹ̀yìn ọ̀rẹ́ òun kó tó dìbò kó ní kó ti sílẹ̀yìn kó ti pé máa bá tiẹ̀ lọ àyè máa ń dá sábà bú pé máa wọ̀ bàjẹ́ rẹ̀ ìníbọ̀ ọ̀hún mẹ́ à yóò kó bá ọ̀ ìpínyà torí ọlọ́run pínyà pé ìní bọ́ọ̀rìn mọ́ a ní ọmọ sí nǹkan báyìí mọ́ ò ṣe ìwà ní bọ́ọ̀rìn mọ́ ò fimi lẹ̀ fimi tọ́lọ́run jọ́lọ́run ó dó tì mí. <laughs> Ah, ọlọ́mọdé wa lẹ́yìn o. amiina. àbáwá sàlàyé lórí àyà yìí wọ́n ní alẹ́ dínà zálàmú àwọn tọ́lọ́run kán lẹ́yìn yẹn àbòsí ni wọ́n ṣe ní o ọlọ́run bá lẹ́kẹ̀ọ́ ní alẹ́dínà zọ́làmù torí pé sábòsí wàlẹ́hàmdùlélàhí rọ̀bẹ̀lẹ̀ àlàmì ọpẹ́ fọlọ́hún jama kìí pé mi mọ̀ sọ pé ọpẹ́ fọlọ́ ọlọ́run kọ́ bẹ̀ náà ni o ẹ tún kà kí bọ̀ o. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين jama Ọlọ́run jẹ́ agbọ́ kurani yìí ẹ sàmì dáadáa bọ́ọ̀ bá lè gbọ́ yé mọ́tẹ́ pé ó ti kọjá kọ Ọlọ́run jọmọ rẹ ó gbọ́ yé. àmín. Ọlọ́run sọmọ rẹ láfa ibi gbogbo afa ti ń kakọ ayé lónìí bàbá wọn ò lè kà báwọn Ọlọ́run sì sànú bàbá wọn látara pé ó sọ ìdíkọ́ wọn wọn mọ̀ ká ẹ̀yin náà máa sàmì dénúdénú wọ́n sọ pé ẹ̀yin ngbòlá ngbòlá kùmà ìwọ náà náà ò sì tí ò sì lè rọra ẹ pin má rọra ẹ pin. kèbọ́. kèbọ́. Hmm. mo fẹ́ fàyọ́mọ̀ ní pé ọlọ́run ló ń kan àwọn èèyàn kan lẹ́yìn ó mú wọn lámùtán wọ́n wá ní alihamudulilayi rabbil alamin ẹ gbọ́ ẹ gẹ́ tiẹ̀ ìyẹn ni pé lẹ́nu ànábì sàṣàdà tó ka tọ́lọ̀ ń sọ àyà yìí fún ah alihamudulilayi rabilalamin anabi salihamudulilayi nípa pé ọlọ́run bá malábòsí ọlọ́run ò yáà náà ó ṣe bẹ́ẹ̀. amiina yáà náà lẹ́nu ọpẹ́. amiina jálábòsí wa ọlọ́run jọ kọ́ máa ń lẹ̀. amiina ẹ̀ à ní kí wọ́n kú mọ́pa wọn àmọ́ bá ní da nìkan. amiina. amiina ìsúná kọ̀dọ̀ ẹ̀ lọ. Hmm, kó lọ sí. yóò bá àbáwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ń jó oníjà rè wọ́n ní bọ́wọ́ ọba tẹ oníkèéta tí ọwọ́ ọba tẹ oníkèéta èèyàn oníkèéta rẹ̀ tọ́lọ́wọ́ ọba tẹ tó o bá jẹ ẹ̀bà tó ń jẹ ráìsì o ò lè sanra torí pé kò ní í jẹ́ ọ gbádùn bọ́ọ̀ jẹ bàtán yóò kó wàhálà sí ọ láyà gbó ibi wàhálà náà lẹ̀ bá ọ tàn sí. Si bó o mu tí ibẹ̀ ni ọ́ tàn sí amọ́tọ́lọ́mba ti bọ́ ọ mú un tí ń wò kàn lójú kan náà tí ń wò kàn bán tí wọ́n wá ń yan fanda tó ń lọ tó ń bọ̀ ọba àmọ́ mumi lásán ọmọ dán ni wọ́n á yí sóni pé bọ́wọ́ ọba tó ní kéèta tọwọ́ bá tó ní kéèta kájẹ ìbá kájẹ rẹ̀ síta ló lè sanra tọwọ́ bá tó ní kéèta tọwọ́ bá tó ní kéèta kájẹ ìbá kájẹ rẹ̀ síta ló lè sanra. oyin lè sanra kájẹ orí bá bùkún ní bẹ́yìn bá ọba ṣèdùnú yọ̀ dàrú. mo gbẹ lórí ni. ẹ̀yin ọ̀rí bí yẹn ti ń dunnú ọmọ tẹ́sí lọ́ba wọ́ọ̀kù bọ́lá kò sì amúnjọ súná ẹ̀ rírí. ẹ ọrịa lọ́wọ́ dojú tì í ah. wọ́n dẹ̀ kó gàgà mùdé nìsín ntọ́lọ ọ̀hún lẹ̀ àbíká lọ́wọ́ àbíká lọ́wọ́ òun tí o dẹ̀ sí kankan rú rẹ̀ kò kò kún un lé lórí náà ni. olóhùn sáfẹ́ kójú ó tì í wọ́n dẹ̀ kó ọlọ́pàá dé ṣé ń gbà wọn mú lọ tí kálukú di pẹ́ǹtù káwọn ṣé ojú wọn ló ti máa sọ pé kọ̀dà náà mọ̀ èmi gbà tó bá dọ̀hùn náà ibi ọlọ́pàá nàìjíríà ni so ní wálé láì tuntun owó lọ ni so ní so lè wálé rọ̀ ni ìgbà bá rí i pé kò kọ̀dà náà ibi ni wálé ò fi jẹ́ ìrọ̀lẹ́ ẹjọ́ náà àbíjọ́ kejì wọ́n náà ń ṣe investigation lọ́wọ́ àmọ́ tọ́lọ́ náà bá fẹ́ múrú àwọn tí wọ́n burú tó bá na kì í mú wọn láàbọ̀ kì í mú wọn láàbọ̀ àmọ́ bí tẹ́ máa ń burú dé nìyẹn ó lè wọ́n bànú jẹ́ wọ́n ojú sílẹ̀ sí ẹ kò bẹ̀rù èpè wọ́n ní ọlọ́run gbà wá lọ́wọ́ àtúnidá lọ́wọ́ àtúnidá ọ̀tá ọ̀kọ́ ọ̀ka yé òun dàrú kanlẹ̀ dàrú kanlẹ̀ awala tó rí yẹn ṣe o bẹ́ẹ̀ kọ́ gan kọ́hún o ọ̀tá ọkọ̀ káyé ní dàrú kanlẹ̀ ni o hmm. ọ̀dìyẹn pé ọ̀tá ọkọ̀ káyé eh, ohun tí ọ bàjẹ́ ṣùgbọ́n wọ́n á dà padà sórí ẹ̀ pé ọ̀tá ọkọ̀ káyé òun dàrú kanlẹ̀ bá pété bá ń pété làwa lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ lọ́wọ́ àtúnidá ọ̀tá ọkọ̀ ayé àwọn dàrú kalẹ̀ bá pété bá pété lọ́wọ́ lọ́wọ́. ọlọ́njẹ́nu tí a náà pariwo ọpẹ́ ìpè a ìwọ ọlọ́run bí n bá mo fẹ́ n bá fẹ́ mú ma lè mú tó báyìí ló sì bá mú kalẹ̀ yìí. èjò burúkú bí ìṣèbè. ti wá hàn bàbá kan lè mọ̀ lába oko rẹ̀ gbogbo adìẹ ti ń sìn ọ̀pọ̀ ajẹ tán bàdìẹ bá yóò kó mi bí bàbá gbé kíní kalẹ̀ bàbá tún wá fẹ́ ṣe bíi pé kíní ń da ó tún gbalé bàbá pé yóò tún fi bàbá ṣe yé ìṣèpanu mi bàbá tí wá ń sá lọ lẹ́jọ́ bá wá bọ́ ha la bọ́ ha àṣẹ ti kẹ́tàkùtà gánlẹ̀ tàkùtà bá gbé láàrin méjì ní à ń bu ní jẹ bàbá wa fẹ ọ afọ ọdẹ gègèrè àdá ọbẹ gègèrè ẹyìn ọmọ àdàfẹ àdàfẹ pé à ń wò lọọkan pé à ṣé ẹhìn ọhún lọ fẹ lé ọtẹfẹ tó hàn lé mọtàn ni ọtí dà máa ràn ọlọ́run máa bá yàn mọ́tà tó tó fi hàn ọ́ gbọ́dọ̀ àti àná ọlọ́run ni mú wọn o wọ́n kàdúrà kan o wọ́n kàdúrà kan tá a ṣe lọ́gàgàn bẹ̀ yẹn o ọlọ́mọba ni mọ́ta wa má wàá sàwa náà lọ́ta àwọn ẹni ọlọ́run o ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn yé <laughs> ọlọ́mọ sì wá lọ́ta àwọn ẹni ọlọ́run o ẹni bá ń sọ̀tà àwọn ẹni ọlọ́run yóò bọ̀ ẹnu rin o ẹ kìlọ̀ fún o kọ̀lẹ́nìkan bá sọ̀tà ju ẹlẹ́hà lọ ẹlẹ́hà lọ́ta rẹ̀ àfa lọ́ta rẹ̀ wọn sì gbé nǹkan gbá rẹ̀ mẹsẹ ní wọ́n ti máa ṣe ní máa bí inú eléwo ní gbogbo kí á mẹ́ yóò bọ ẹnu rin ọ bọ ẹnu rin ah. ọ̀rọ̀ tó ọmọ fún mẹsẹ̀ ń wò mú ọ fún. Ah. wà lórin níwájú rin. kọ́ba àdìgbò ọlọ́lá wa ń bẹ mọ́ṣáláà táwọn ẹni ọlọ́run ah. àwọn afa wa pè wá sẹ́kọ̀ọ́ kan níbẹ̀ yẹn wọ́n ní fakutia ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ́gbọ́n yẹn yé àyìn tí ẹ bá ní kí wà ń bọ̀ ẹ̀dùn àpàdà bá yín bí táwa tá wà ẹ̀yin ẹ̀ka dọ́n ti yẹn wọn akẹ́kọ̀ọ́ fakutiya fíìlì kíni yẹ ẹ̀ dáhùn ni majihulu kí n túmọ̀ majihulu yẹn fíìlù tá a mẹ́ni tó ṣe kíni o àmà fáìlù rẹ̀ mm. tá a ní sì ń dáyàn lẹ́yìn. Allahu akbar. ẹ̀ dáhùn. Allah ọlọ́run wa lò ní fakutiya wọ́n da lẹ́yìn ni o eh. wọ́n da lẹ́yìn ni o hmm. kò pé òun lọ dáhùn lẹ́yìn ẹ̀kọ́ nìyẹn hmm. wọ́n ní ọba àlekè ọlá máa fi iṣẹ́ bú ìmọ̀ gbé fòkòrò yàrá ẹ̀ takosẹ́ rí bá ní yóò fi tìsọ́rọ̀ kó ń lò ń ṣe àmọ́ sẹ́ bú náà ló ṣe ṣùgbọ́n yẹn pé ṣe ni wọ́n ṣe ni o ẹ̀kọ́ nù fún wa tọ́lọ̀ bẹ́ẹ̀ bá mọ bí tí ẹrù ti pààyàn àyè sọ pé ẹ mọ bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀ ń pẹ́ àmọ́ náà ni ntọ́ ṣe títí ẹ̀ fi bàjẹ́ ọmọ mọ́ o ẹ̀lẹ́ àní máa ń kọrin bú o wọ́n sì fún kọ̀gbọ́ o àfa àní máa ń bú o súnà ní máa ń ta ko ẹrù apá wọn bọ pé ha ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ pé ẹ kí ló ṣẹlẹ̀ pẹ́ẹ́pẹ́ Allahu Akbar ǹjẹ́ máa ń tóbi fún àmọ́ ọlọ́mọ kékeré bí eléyìí báyìí àìmọ́ sọ pé ebi súnà ti ń bú ni ó ti gbọ́ o súnà ti ń bú ẹ̀mí ìbúwọ̀ ni ìwọ́lọ́mbẹ́ndì ẹnu <laughs> ebi ẹ ẹ ẹ ẹ ẹ yorùbá ní àyè lọ ẹsẹ̀ tí bá ń jóná àbí lẹsẹ̀ máa wí. ẹgbẹ́ ọsẹ máa lọsẹ̀ tí bá ń jóná ẹsẹ̀ ẹsẹ̀ jóná wà sí ẹsẹ̀ jóná o sọ kí ó bá mi ara ẹ̀ kí gbẹgbẹ́ sẹ̀ ń jóná. wọ́n yé lọ́sí wọ́n yé wọ́n kò sí tọ́ka ẹ̀ pẹ́ ẹ bẹ́ẹ̀ fífún jẹ́ ọ̀gbọ́ ẹ jẹ́ ìtọ́ bá dé náà ẹ má sì bẹ́ẹ̀ pẹ́ ẹ mọ̀ àbá ṣe kí ẹ kí i. wọ́n wá mú a sínú ayé aṣọ wọ́n wá mú a sọ inú sọ́ọ̀tù jíìnì wọ́n lọ fi hàn wá gangan mbẹ́ ká mọ̀ yí pé ọba àlekí ọlá ọba ọ̀jọ̀gbọ́n ni ọlọ́ni wa anala anadiri ayakẹwàá. wa anala anadiri asharrun urida biman fil ardi am arada bihim rabbuhum rashada. ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n kan èyí tá pé iṣẹ́ tiwa ni ká tú ká dé nípa kéwú kọ́ ọmọ kéwú ṣiṣẹ́ ní òpè ọ̀hún kọ́ tún máa wo kéwú pé wọ́n máa tó fi nǹkan mìíràn pawọ́ dà mọ́ kéwú ọ̀fẹ́ fi kéwú sàfà nù tó bá fẹ́ wọ́n fi sàfà ó tó sẹ́ o hmm. jẹ́ nítorí wọ́n fẹ́ kọ́ṣẹ́ máa kọ́ṣẹ́ rẹ o ẹ má fẹ́ kàwé jọ máa kà ná kó kéwú ná bó tiẹ̀ padà kọ́ṣẹ́ bó padà kàwé sákòókò kọjú wọn kò yí ọ̀nà iṣẹ́ ni o ẹ̀yin ẹ̀ wò ní ẹ̀ wo ti ń bẹ ẹni ìsìn àwọn kaladá tó ti àwọn ti àwọn bá lọ mọ́ àpàràbọ̀ àbáwọn ni. Hmm lọ́ọ̀kan bẹ̀yẹn. wà á ná lánà dìrí aṣáàrù orídà bí máa ń fèlè àrùdì. ọ̀rọ̀ àdékẹ́lá ń sọ nùkú àní yìí pé àmà ńgbà táwọn àǹjànú ń sọ̀rọ̀ àwọn àǹjànú ń sọ̀rọ̀ nípa pé ọlọ́run lọ́lọ́run wọ́n wá ń sọ wípé nígbà tí kùránì dé nígbà tí kùránì dé ń táwọn máa ṣe àwọn òrìṣẹ́ mọ́ àwọn àǹjànú làwọn ń kọ̀ǹtró àwọn ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ bíi kí àwọn lọ gbọ́rọ̀ nsánmọ̀ ká máa bá àwọn babaláwo láyé pé nsánmọ̀ o wọn ni wọn ò ṣe báyìí lọ́la o wọn òjò ọ̀rọ̀ mi báyìí lọ́la o ẹnìkan ìfẹ́ fẹ́ kú lọ́la o ẹnìkan fẹ́ bímọ lọ́la o wọn gbé bíi níwùsì bíi ẹyọ kan wá ti sánmọ̀ fún àwọn babaláwo babaláwo àfi bíi ọgọ́rùn-ún ninety ninety nine kún ìkàtí wọn gbé wá yẹn ńgbà káwọn lè ti sẹ́ ń bẹ̀ sẹ́gbẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti máa ń ṣe nìyẹn àmọ́ ń jọ lọ́n sọ kọ́ ànìkalẹ̀ sísẹ́ máa yé fún ànábì sàlám tábàdì hàn wọ́n máa kó iná sí sánmà ìbí máa wá máa kóná síbẹ̀ máa kó pọ́ǹpù bẹ̀ bá ti ń lọ tí wọ́n ti ń lọ sánmà báyìí iná bá ṣe gbáà ẹ bá jó wọn dànù sánmà ṣe lọ mọ́ ni wọ́n ń sọ̀rọ̀ yìí pé àwa mà ntode yìí nkankan de àwa mà asáàrù orí dàbí mọ́nfìlẹ́ àdì bóyá ni wọ́n fẹ́ fi ṣe àwọn tí ń bẹ lókè àmà amú àràdà bíi rọ̀bù wọn rọ̀ṣádà bóyá fẹ́ fi wọ́n ni ẹ wo bí wọ́n lò mọ pé ni ń rò wọn ò dá láburú rò dáadáa amú Allahu akibaru. wọn ajáde ń Hmm. ibi ọba dá la tí máa jókòó ẹni ó bóde má máa jẹ́ wọn ó dákọ̀ rẹ sí nǹkan bú mọ́ ah, ah. wọn bá pé kíníkà ọ̀dà wọn dákọ̀ ẹ sí ah, kò ní dá kẹ́hìn dáhùn náà o tẹ mọ́bìnrin tí ń bẹ́ ń lé ọkọ ṣe ń gbọ́ lókè àbẹ̀tún rojọ́ lókè ó tún ti ń rojọ́ lọ lókè hmm. ẹ wá fún sùúrù kò ní gbọ́ ngbà ìpínlẹ̀ ti ń sọ ibi tó ti kàn án gbogbo gbéborùn yàtí máa ń gbá kí náà ń sọ fún yìí gbogbo ohun tí ọ̀dà ẹnu ẹ̀ wọ́n ti kọ́ gbọ́. sófo. ọkọ ọkọ tí ó fẹ́ ṣe mọ́ sí náà òun náà ni wọ́n máa rò kí ayé. ìyá alágbájá àbọ̀ rí bàbá bàbá alágbájá máa ń pò yìí lé àyín máa ń pò yìí lé àwọn ǹjẹ́ sì ń bá wà ní pé ọ̀rọ̀ mọ́ sí náà ń sọ. kí n tiẹ̀. kí tiẹ̀ ti jẹ́. yẹn bá dìjà nílé tiẹ̀ lọ́hùn tí màmá rojọ́ rojọ́ bọ̀ wọ́n ó sì kó kọ búrú ibi kan abúlé wọn dákọ rẹ sí bẹ́ẹ̀ náà lẹ ọkùnrin náà ẹ̀yin ọkùnrin náà ẹ bá jẹ́ síbi ni pé mi ò ní sí mbẹ́ ẹ káàbọ̀ jàre ẹ̀yìn tá a filẹ̀ tá a ee eh, àti dé. padà. ee. Eh. ẹ قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصرفون الله أكبر كبير dídùn tí kùránì dùn ìníká sọ ni àbí àwọn àtúmà tí èèyàn yìí mọ bí ó ṣe tú gan níká sọ bó lè yan irú èdè wo lọ́fẹ́ fi tú kùránì tí a dàbí bọ́lọ̀ ń sọ gẹ́lẹ́gẹ́lẹ́ hàn ọlọ́run jẹ́ òye wa o. àmín. ọlọ́run ní wa nábì. Qul ara'aytum. ọ̀wá ọ̀wá ọ̀wá ọ̀wá rí mi ní ọ̀wá rí mi ní ọ̀wá sọ fáwọn èèyàn pé ẹ wá ẹ tiẹ̀ dóná wọ́n ń perú gbólóhùn yìí ní àwọn afáǹpẹ̀ ní tahadi èèyàn máa kẹ́kọ̀ọ́ wọ́n máa pèkínní kan tahadi téèyàn ọba súnmọ́ àwọn afá dáadáa kí wọ́n farabalẹ̀ tu fún yàn gbólóhùn tahadi ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ yẹn nígbọ́ yé nítorí pé màrí kúndá nínú èdè tábà fẹ́ fún tàhádì ẹ̀jẹ̀ ìsìpẹ́ẹ̀dì ẹ̀kẹ́ gbọ́ kí n lo tàjíyà rẹ̀ gbọ́ ta ha dal àti àrùn parí ya tahadi. tó bá jẹ́ pé mari lọ́ba lọ yóò jẹ́ tahada, tàfáàlà tàhádà ó mi pè é fèlè yẹn náà kìsùn ni tàhádì ẹ̀ lọ́ba délé lọ́wọ́nu díkò ẹ̀ lọ́wọ́nu májàmù ẹ wọnú dictionary ẹ wọnú tẹ́bàfẹ́ ń wo tuma ọ̀rọ̀. masdari náà. tààdì yẹn tí yẹn bá fẹ́ fún ní yorùbá tó jinlẹ̀ dáadáa ni pé jakọ jakọ hmm. ẹnìkan ẹ kíyèsí wípé ọ̀rọ̀ kan ò dá lójú tán ọ gbà pé orí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò gbà tán ẹ wá fẹ́ pé àà ah, ah, kí àbí jẹ́ kakọ tí wà ní ní báyìí tààdì rẹ̀ fún yẹn láti wá láti wá ẹni tí bá ń fẹ́ ṣe méjì láti wọ síta tẹ́yányán pé kẹ́ẹ̀fì ọ̀rọ̀ dalójú kẹ́ẹ̀fì dalójú tẹ́yányán pé bí ó ṣe rí nìyẹn o ni ara ìtùn ah, abẹ́ abẹ́ wa tiẹ̀ rí ni ah, ini àkásà la ọ̀sán. iná ọ̀dà lọ́hùn sámú àkún. kálọ̀lọ̀ ń bá gba etí yín tẹ́ ẹ̀ bá gbọ́n kankan mọ́. wà á bí sọ̀rọ̀ kún. tóun ọlọ́run bá gba ojú yín tẹ́ ẹ̀ rí náà mọ́. wà á kọ́ta máa tí n bá dé ọkàn yín pa àwítán awisọ́kè awisalẹ̀ ẹ̀ tí ẹ̀ gbọ́ náà tí n bá gba ojú yín tí n bá gba etí yín tí n bá gba ọkàn yín. mani ilahun gairullahi yatikum bihi. ọlọ́run wo lẹ́yìn èmi ọba Allah ọlọ́run wo ni ó fún yín padà. sẹ́mọ̀ ah. pé ọmọnìyàn náà lè lò pàápàá jùlọ ọmọ kéékèèké tó wá jẹ́ bí ọ̀dọ́ tí wọ́n jọ ń rìn àmọ́ tí kan mà pé ah ah tóun ọba jẹun láti jẹ ta ń gbọ́dọ̀ nà ẹ́ ń gbọ́dọ̀ nà ń gbọ́dọ̀ má nà ọtí pé láti jẹ ta tí n bá jẹun àbí tí n bá jẹ pé pépà n bá jẹ tí mi jẹ ọkà mọ́ mi gbọ́dọ̀ nà ọtí ṣùgbọ́n èkejì wọn wò pé wọn wò pé èmi lọ́nà pé ok kọ́dá ẹ lójú dódódódó fi gbogbo ẹ lẹ̀ já kọ́kọ́ tẹ̀ sí náà. Ah, ẹ̀rù ọba. so tí ọba wa gbé lákọ̀ọ́kọ́ tọ́nà lẹ́kejì pa ẹ̀kẹta ẹ̀kejì náà pa ẹ̀kẹta náà pa ọ̀ya ṣe lè dàbí lè nà ẹ́ mọ́mọ́ dáadáa pa nara wa mọ́ ẹ̀mí ẹ̀ òní àdára wa mà á nà ẹ́ ni mo lè nà ẹ́ bàjẹ́ ṣùgbọ́n kí ọmọ nìyẹn wá ìkejì ẹ̀ débẹ̀ yẹn kí ló dò fún yẹn tahadi nìyẹn ó fẹ́ fi ọ̀rọ̀ dáadáa jókòó kí kí tẹ̀ ń gbé ẹnu kí ni ń gbé ẹnu náà kí ló ń gbé ẹnu à ń bolo okùn bò mí ni àbí kí bàbá bẹ̀rẹ̀ tà fọ́mọ ẹ̀ pé èmi kí mo fẹ́ yà ẹ ni nígbà tí mo fẹ́ yà rẹ olówó ń bẹ̀ ni amagba ọfẹ máa ṣe bẹ́ẹ̀ pé kò sí rẹ ní sìn sígbà tí mo fẹ́ yà rẹ sí olówó ń bẹ̀ ìwọ ìwọ ni mo mú lọ́jọ́ yẹn àpò jù ẹ lọ pa o mo jù ẹ lọ o gbogbo kan mo lè fi gbogbo kan jù ẹ lọ pẹ̀lú tọ́rọ ò lè rí ò lè rí yẹn dá padà sẹ́yìn tàhálí ló lò yẹn kẹ fọ̀rọ̀ kẹ kẹ wá ọ̀rọ̀ pin mọyàn lọ́wọ́ kẹ wá pin mọyàn lọ́wọ́ pé gbogbo ntọ ọ jẹ nkankan. ọlọ́run ń dọ̀rẹ̀ انظر كيف نصرف الآيات ثم هم يصدفون ìwà ànábì ọ̀rá wo ni bá a ṣe ń ṣe gbogbo àyà wa lóníranran fún wọn nùsàrìfù yìí ni pé àmúyíwá àmúyíwá àmúyíwá àmútọ̀húnwá àmútọ̀húnwá tó ń ti bẹ́ẹ̀ náà súnmọ́ ọ̀hún yẹn ti fóònù wọ́n tún wọ́n tún họ́ ọ sí ni ẹ lọ́nà mi ni tí n bá dé gan ṣe ẹ ẹ ẹ ẹ dẹ́mi ẹgbẹ́ yín lẹ́ni kílẹ̀sì jama kílẹ̀sì kò sẹ́rò mi ọlọ́mọ máa wà o. amina. má mú ọlọ́run o. amina. a lẹ́nu mi lẹ́yìn rẹ o. wọ́n yìí kan náà ní o. ọlọ́run tu alẹ́ o. amin. gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ nù nira bani tí wọ́n sílẹ̀. amina. amina gbogbo ẹ̀ wá sí wá sí lọ́sàn-án ní nírọ̀lẹ́ yìí tó wá tẹ̀ sí nírọ̀lẹ́ yìí látòrí ẹni tí ń sọ̀rọ̀ àti gbogbo ẹni tí ń gbọ́rọ̀ gbogbo ohun tí bá jẹ́ náà bànújẹ́ ọlọ́run lè jìnnà sí wa. amiina. èyí ti ti ń bẹ pẹ̀lú wa tá à ń pọ́n mọ́ra ọlọ́run bá ní kú dànù. amiina. ìsọkùnrin wa ní ìsọbìnrin wa ní bá ní kú wa dànù. amiina. àwa gbà pé wọ nìkan ló lè ṣe ìwọ nìkan lọ́lọ́wọ́ bá wa a jẹ́wọ́ fún ọ wábà ní kú dànù. àmín. ọlọ́run jẹ́ kí àwọn ọ̀tá wa kí wọ́n dá ọmọ pọ̀ ń bẹ látara wa. àmín. o la tóbi rẹ ọlọ́run. àmín. gbogbo tá a gbé débi ń bànújẹ́ lónìí banisọ́dí dùnú kan yìí. àmín. o la nù rẹ ọlọ́run. àmín. o la tóbi rẹ. àmín. gbogbo tí wàá dùn mọ́ anú tá a gbé débi má jẹ́ ó bàjẹ́. àmín. ìdùnnú ìta ma ìta ma má jẹ́ ó bàjẹ́. o la tóbi ọlọ́run. o la kò fẹ́ àkún. àmín. la hawla wala quwata. illa billah. gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ní òkèèrè panisẹ́ sọ wọn. àmín. panidabo rẹ bò wọn. àmín. wọ́n kẹ́kọ̀ọ́ ń bẹ ní o wọ́n ṣe ajé ń bẹ ní o panidabo rẹ bò wọn. àmín. gbogbo àgbáńlá ayé gbogbo mùsùlùmí alùsùnà ló ń ṣàánú wa. àmín. nàìjíríà ní pàtó ọlọ́run làwa o. àmín. nàìjíríà ní pàtó ọlọ́run làwa o. àmín. mọ̀jàrí ogun mọ̀jàrí wa. àmín. mọ̀jàrí fitina gbogbo tán wọ́n yìí bá ní sọ́dí rọrùn. ọlọ́run járí ń dáadáa. àmín. ààrẹ wa bani kọ́ máa ń ṣe. àmín. buhari bani kọ́ máa ń ṣe. àmín. bani fẹ̀mí rẹ̀ lẹ̀. àmín. lálàáfíà. àmín. gbogbo ẹni tí o bá kó tì bani dín wọn rí ṣe. àmín. ọlọ́run náà ọlọ́wọ́lá kó a ta. ilá bìlá bó tá a fẹ́ ṣe pani ṣe o. àmín. àti ní àwọn ìnáwó lẹ́yìn àwẹ̀ lọ́dẹ́gẹ́dẹ́ ọlọ́mọdéṣe gbogbo ẹ̀. àmín. ìjáde ni afúlàní wàlímọ̀ ní gbogbo ẹ̀ lọ́dẹ́sí súná ọmọ oríṣi àti kú gbogbo ẹ̀ lọ́mọdéṣe gbogbo ẹ̀ lọ́hùn. àmín. la hawla wala quwwata illa billah. níjọ́ méje òní pẹ̀lú agbára ọlọ́run ní yọmọl khamis à ń parí tẹ̀síìrì báyìí níbí láti ń fọn masfala lọ́dọ̀ ìmáàmù wa international ìjọ náà ní parí sọba àárọ̀ ní à ah, ẹ ṣeun àárọ̀ ní o àárọ̀ ní aago mẹ́wàá àbí bẹ́ẹ̀ni ah, ìjọ yẹn ń súrọ̀ jalla wàhálà ẹ̀yin gbogbo ìlànà ọba ní ṣe àmín àwọn àtọrọ pọ́lọ́mọba ní jẹ́wọ́ ọ̀dà ọlọ́run kùn wa àti àárọ̀ náà yẹn lánàá tá à ń sọ̀rọ̀ ọlọ́mọ ní ṣubú ẹ̀ láhùrù wàlá kwata illa billah subhanaka Allahumma bi hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sọ́wọ́n bí ká.